وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأنه لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته كيف تأتي أن الله سبحانه وتعالى ọlọ́run ọba ọba àyíkọ́lá ọba tí ó kára fi ọba ti lọ́jọ́ yìí àwọn subhanahu wa ta'ala tí ó ti wá ní mùsùlùmí tí ó ti wáyé wáyé mùsùlùmí lásán tó ní káwọn ìgbìyànjú tó ní ìlànà ní ti sọ pé ọmọ wà ní ìwọ sẹ́lẹ̀ à ń tẹ ọlọ́run ọba àyíkọ́lá kó lọ sí àyíkó tí wọ́n ti ń bá ìwọ àwọn tó wà ní ìlànà àti àwọn tó ti sọ àti àwọn tó bá lòdà lọ́jọ́ tó di àlùkòyàmà àti ẹ̀yìn ọmọ ìyá wa ní Islam àti òkè tó wa àti ààrẹ títí síwájú kí a tó bẹ̀rẹ̀ àlàyé nípa mọ̀ọ́sán ilé ìtura fẹ́ṣẹ̀ ní ìṣọ̀lá ìdáàlà adúpẹ́ fún àwọn ìyá tí wọ́n ń sọ bí á tí ó tó tó ọjọ́ mẹ́ta tó fi ṣe àkókò àmọ́tò tí kò sì mọ̀ káàbọ̀ ní oṣù tó ọjọ́ méjì tí ó lò gẹ́gẹ́ bá ṣe pé every month ni ó máa ń tẹ̀lé àwọn ṣùgbọ́n ní ìtọ́nà ọba àdéjọ lánàá alhamdulilayi lákùnrin lọ́wọ́ mẹ́rin àdúgbò ọba àdéjọ fún àjọ ìpínlẹ̀ pàtó. náà àìsàn wa tó bìrì sí àwọn táwọn wọn bá wá ṣàlàyé lórí ẹ̀rí ìwúlò láì dáhàlà ó ti dẹ́kun pé àwọn ọmọdé àti láti wà nípa àfẹ́kọ̀ọ́ ìsàlàbíyà tó lé ní insha Allah lé ní insha Allah ọdún tí wọn bá yẹ wò òun náà nínú àwọn ìtọ́nà àlànà yìí tó ṣe pàtàkì tí ẹ lé ní àti ní kíámà tẹ́wé ní Islam tí ó ṣe wá gbogbo ẹ̀ ní lálẹ́ ọmọ owó tẹ́ lọ́pọ̀lọpọ̀ torí ọ̀pọ̀lọpọ̀ wa tó wà nínú kọ́ńtà àti wà nínú ìgbàgbé tó wà ń ṣẹ̀mí sí pé kò ní sí ìgbà yìí ó sì fẹ́ nínú àwọn ènìyàn tí wọ́n jẹ́ ìgbà pé ní ìta fẹ́ ṣàlàyé oúnjẹ tí à ń gbé aṣojú àwọn òṣèlú ó jẹ́ ìjà tó wà nínú ìgbà ní ìsìn onífẹ́ nínú ọba kan náà àwọn tí a wá lọ náà bàbá wà láwọn pàtàkì kọ̀ọ̀kan èyí tí àwọn ọkọ̀ bó kò sí tó jọ mọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n ṣé bẹ́ẹ̀ ni ṣé kò sí tó jọ mọ́ bẹ́ẹ̀ báwo ni ilé ìkan ṣe rí àwọn ọ̀sáàlù àwòsàn àbọ̀sá ìbò àdúrà ọ̀wọ́n wàrà àwọn ọmọ bá ṣe àlàyé nípa òbúrò yẹn nípa òbúrò náà aláàbùkọ̀bù wà nàìjíríà ìjìyà tó wà ní inú sàárè àti àwọn ìdẹ̀ra tó bẹ nínú sàárè yẹn ní kí wọ́n bá ṣàlàyé nípa hayatu barza ìṣẹ̀mí inú sàárè ìjẹ́ hayatu barza tó ìkan tí wà ní àdúgbò sí wọ́n bá ṣàlàyé kí ni àwọn ìdẹ̀ra tó wà bẹ̀rẹ̀ bákan náà ṣé ìyá ń bẹ̀rẹ̀ àdúgbò sí ẹgbẹ́ mi lọ síwájú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà wọ́n ní àá ah, tó tó jẹ́ pé ìyá kan sàárè àṣẹ ní oríṣiríṣi àdúgbò ń ṣe ọ̀rọ̀ tó bẹ̀ ìlú láìdáláì ṣàkóso àwọn àìsáwò àwọn bá ṣe àlàyé wọn bá tẹ̀ mọ́lẹ̀ sí ìnáwó yìí àbí aláwọ̀ sáànù ọ̀dà àlàyé tó ọjà tó bá dé náà fún ọ àwọn tí lágọ̀ náà kó lè fi àwọn ẹ̀sìn ọ̀tọ̀ kó wá jẹ́ kó má ìjà fún wa kó má jẹ́ ṣe ìjà fún àárín ilẹ̀ ìṣàlà máa ń gbé máa tún bá wọn sáàlù wa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 إخواني المستمعون الكرام السلام عليكم ورحمة الله وبركاته أرجو فولولا أن ترى لكم الكرام أتلا جنجة الله وأشهد أن النبي صلى الله عليه وسلم أتوارد النبي صلى الله عليه وسلم أتوارد صحابه àti gbogbo olùjọmọlẹ́yìn anábì sallallahu alaihi wasallam títí di ẹjọ́ gbogbo alkiyama lẹ́yìn náà àkíra wá níbi pé islam nígbà pé òun náà ló fi ń lórí jù nínú àwọn ọ̀nà tí èèyàn gbà kíra yàn òun náà sì ní títí tí ọlọ́wọ́n bá àlétẹ́lá yọ́nú sí tọ́lọ́wọ́n bá àlétẹ́lá gbé kalẹ̀ tọ́lọ́wọ́ bá àríkẹ́ lásà lẹ́sà bẹ́yìnà ìbáàdì sọ̀lẹ̀hì láàrin àwọn ẹrú ọlọ́wọ́ tí wọ́n jẹ́ lérè kíkì gbogbo àkígbà tí a bá ń kíra wa bẹ́ẹ̀ a máa gba aládàájọ ọlọ́wọ́ eléyìí tí a ń sọ pẹ̀lú ẹnu tó jẹ́ ìjọsìn gbólóhùn orílẹ̀ ní kásí náà ọba pẹ̀lú kí asálámọ̀ síra wa tí ó lè báyìí ó pàtàkì gan nínú àwọn ọ̀nà tí a fi ń jọsìn fún ọlọ́run ọba ló sì wà wá bẹ lọ́wọ́ ọba gbogbo àdúrà tí a tọrọ fúnra wa nínú kíkí náà àbẹ lọ́wọ́ ọba tí ọlọ́ba kí ojú mọ́ ẹnì kọ̀ọ̀kan wa abẹ́lọ́wọ́ bá kí ọlọ́ba kí ó gba àdúrà náà lọ́wọ́ wa gbogbo àdúrà tá a bá ti ń kíra pẹ̀lú kíkí náà àwọn àdúrà tí kíkí náà kó sínú abẹ́lọ́wọ́ bá kí ọlọ́ba kọ́mọ ìgbà lọ́wọ́ wa la ilaha illallah ìgbàgbọ́ ní ká dìjọ gbé ẹ̀wò òun náà ni àdìmánú bi'adhabil qabri wa na'imihi ìnígbàgbọ́ sí ìyanú sáré àti àwọn ìdẹ̀ranú sáré nígbà náà kí yájújọ pé ẹ̀wò náà a tàbí ká sọ wípé alìmánú bil hayati barzakhiyya ká nígbàgbọ́ sí ìsẹ̀mí tí a pè ní alhayatul barzakhiyya alhayatu barzakhiya òun náà ni ìṣẹ̀mí kan tí ó yàtọ̀ fún ìṣẹ̀mí ayé tó sì yàtọ̀ fún ìṣẹ̀mí alkiyama òun náà pè ní alhayatu barzakhiya so ìṣẹ̀mí yìí ìnígbàgbọ́ sí ìṣẹ̀mí náà òun náà fẹ́ kí agbéyẹ̀wò Náà. الحياة البرزخية 啊！哎哎，我我来过，是吧？这里不能玩吗？哎！ نعم الحياة البرزخية هنا ni àkéèsè ìsẹ̀mí ayé tí ó sì yàtọ̀ fún ìsẹ̀mí alkiyama so ìsẹ̀mí kanòun náà wọ́n fẹ́ kí a gbé ẹ̀wò ìhàwó ní mùsùlùmí gbọ́dọ̀ kọ sí ìsẹ̀mí náà nípa ìgbàgbọ́ albarzakh ìkàtà ń pè bẹ́ẹ̀ òun náà ń pè ní albarzakh tí nǹkan yẹn wà láàrin méjì ó wá jẹ́ gàgá fún nǹkan méjèèjì ó jẹ́ gàgá tó kọjú wa láti bọ́ sí báyìí ó sì jẹ́ gàgá tó kọjú wa láti bọ́ sódì kejì ó wá wà láàrin méjì ìdán pè ní albarzakh nìyẹn nítorí ẹ̀nà al-Qur'an bàtọ́lọ̀ ọba àdékẹ́lá ń sọ̀rọ̀ odò méjì tó tóbi jùlọ yẹn òkun àtọ̀sà ọlọ́ni marajal bahrayni yaltaqiyani baynahuma barzakhun la yabghiyan ọlọ́ni baynahuma barzakh ọlọ́ni láàrin òkun àtọ̀sà barzakhun gàgá ń bẹ láàrin àwọn méjèèjì la yabghiyan tó yẹ sí pé onan alhajizu bayna shay'ayn nǹkan tó bá jígàgá láàrin nǹkan méjì tó bá ń sọ pé alhayatul barzakhiyya onan ni ìsẹ̀mí tó wà láàrin ayé àtàkìyàmà wọ́n fẹ́ ká gbé e ẹ̀wò al'imánu bí hádi ìlhàyà ìnígbàgbọ́ sí ìsẹ̀mí tàbí ká sọ pé al'imánu bí àdábì kọbrí wánà ìmìhì ẹgbẹ́ bá ṣe sáájú wípé ìnígbàgbọ́ sí àwọn ìyanu sáré àti àwọn ìkẹnu sáré نعم، الإيمان بالقبر والإيمان بحياة القبر imanu عن الإيمان باليوم الآخر. far'un an ساري، imani bil yawm al-akhir ìnígbàgbọ́ sí sàárè àti inú àti ìsẹ̀mínú sàárè ẹ̀ka kan lọ́jẹ́ ẹ̀tútù kan lọ́jẹ́ ègígé kan lọ́jẹ́ nínú ìgbàgbọ́ ọjọ́ gbẹ̀dẹ̀ al-qiyamah ilé tó yẹ sí pé nínú àwọn arkanul iman àsìtà nínú àwọn orígun ìgbàgbọ́ mẹ́fẹ̀fà ẹgbẹ́ bá ṣe mọ̀ pé islam òun lórígun márùn al-iman òun lórígun mẹ́fà ń tiẹ̀ orígun mẹ́fẹ̀fà iman ìgbàgbọ́ ẹlẹ́ẹ̀karùn òun náà ni al-imanu bil yawmil akhir kan nígbàgbọ́ sí ọjọ́ gbẹ̀dẹ̀ al-qiyamah kágbà yí pé ọjọ́ yìí ọjọ́ kan ni tó jẹ́ ọjọ́ òdodo tí ó wáyé ọjọ́ tó ẹ́pọ́nà ọba àlíkẹ́lá tí ó ṣe ìdájọ́ láàrin àwọn èèyàn ní ń pè ní yaumul qiyamah ọjọ́ gbédìde tẹwárí ká nígbàgbọ́ sí sàárè ìnígbàgbọ́ sínú sàárè yìí ẹ̀tútù kan ló jẹ́ ẹ̀ka kan nínú gbàgbọ́ sọ́jọ́ gbédìde qiyamah nílẹ̀ alọ́fà ló fi jẹ́ sí pé àwọn kùfárù Quraysh àwọn kèfèrí Quraysh lásìkò tọ́lọ̀ ọba àdékẹ́lá gbé ànábì sallallahu alaihi wasallam dìde kánú yakfuruna bil qabr aw kánú yakfuruna bi hayati al qabr wọ́n jẹ́ ni tí ń ṣe kèfèrí wọ́n ń ṣe ìgbàgbọ́ sí ìṣẹ̀ nínú sàárè ìgbàgbọ́ tí wọ́n dó lórí pété yẹn bá ti kú sàárè kò sí nǹkan tán pè ní ìyanu sàárè kò sí nǹkan tán pè ní gbádùnú sàárè belé wípé ọjọ́ pẹ̀lẹ̀ kẹyàmù tẹ̀ wá bẹ so aya dẹ́ pọ̀ nínú al-Qur'an tọ́lọ́wọ́ bá lékẹ́lá ti sàlàyé fún wa nípa àwọn kèfèrí wọ̀nyí ló fi jẹ́ sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ààyè nínú al-Qur'an lọ́lọ́wọ́ bá lékẹ́lá máa ń pààrà ìnígbàgbọ́ sí ọjọ́ pẹ̀lẹ̀ kẹyàmù nítorí pé àwọn tí ọlọ́wọ́ bá lékẹ́lá tọ́lọ́wọ́ bá lékẹ́lá tọ́rán tánàbí wà láàrin wọn lásìkò yẹn àwọn tọ́lọ̀wọ̀n bá alékẹ́lá ń bá sọ̀rọ̀ lásìkò yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n jẹ́ aláìnígbàgbọ́ sí ọjọ́ gbẹ̀rẹ̀ kìyàmà pàápàá jùlọ àwọn súrọ̀ tó bá jíjẹ́ súrọ̀ tó sọ̀kalẹ̀ ní Mákà àwọn súrọ̀ tó sọ̀kalẹ̀ ní Mákà ọ̀pọ̀lọpọ̀ àwọn súrọ̀ yẹn Ọlọ́run bá alékẹ́lá sábà máa ń tẹnu mọ́ ó sì sábà máa ń fi rinlẹ̀ ìgbàgbọ́ sí ọjọ́ gbẹ̀rẹ̀ kìyàmà torí pé àwọn àwọn Quraysh àwọn kèfèrí náà wọn nígbàgbọ́ sọ́jọ́ gbẹ̀rẹ̀ kìyàmà wọn sì nígbàgbọ́ sí ìsẹ̀mínú sàárè so ilé báyìí ló fi jẹ́ pé ó pàtàkì gan gbogbo ẹnikẹ́ni tí ò bá lè gbàgbọ́ tí ò bá nígbàgbọ́ sí ìsẹ̀mí tí yọ́n máa ṣe nínú sàárè wípé ìsẹ̀mí kan ń bẹ nínú sàárè tó yàtọ̀ fún sẹ̀mí ayé àti sẹ̀mí alkiyama irú ẹni báyìí ó ti jáde kó ní Islam ẹ̀yẹ́dàn bìlá ọ̀nà àbàlẹ́gbẹ́ kọ́ sọ wa kún bèrè báyìí nínú àwọn tó jẹ́ ọ̀ràn yẹn lórí wa tá gbọ́dọ̀ nígbàgbọ́ sí òun náà ni ká nígbàgbọ́ sí ìsẹ̀mí nínú sàárè náà síwájú ká tó wá máa gbé àwọn nǹkan tí ó máa ṣẹlẹ̀ yẹ̀wò nínú sàárè ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ tó ẹ́sìké yóò kó gbogbo èèyàn papọ̀ àti mùsùlùmí àti kèfèrí òun náà ni kí ọlọ́wọ́n bá alékiọlá ó sàpánlé fún àwọn ọmọnìyàn púpọ̀ láàrin àwọn ẹ̀dá tọ́lọ́wọ́n bá alékiọlá dá ọlọ́wọ́n bá alékiọlá gbọ́lá fún àwọn ọmọ èèyàn kódà ọlọ́wọ́n bá alékiọlá pọ́n wà lè jàwọn àlìjànú lọ àpẹẹlẹ tọ́lọ́wọ́ bá lè kẹ́lá sí fáwọn ọmọ èèyàn ó ju àwọn àlìjẹ̀nú lọ náà ló fi jẹ́ sí pé nínú àwọn ọmọ èèyàn lẹ́tí máa rí àwọn ànẹ́bí ọlọ́wọ́ bá nínú wọn lẹ́tí máa ráhùn òjíṣẹ́ ọlọ́wọ́ bá ọlọ́wọ́ bá lè kẹ́lá dẹ̀ pọ̀ wọn pẹ̀lú oríṣiríṣi àwọn ìgbéga àti àjùlọ tọ́lọ́wọ́ bá lè kẹ́lá sí fún wa bó ti kódà a rí nínú àwọn ìran àwọn mèèyàn a rí àwọn kọ̀ọ̀kan nínú wọn tán lọ́lájà àwọn màláìkà lọ ọkàn jẹ́ sí pé ìran màláìkà lápapọ̀ wọ́n lọ́lá ju ìran èèyàn lọ tá bá ń sọ̀rọ̀ nípa ìran màláìkà àwọn màláìkà lọ́lá ju àwọn èèyàn lọ but a rí nínú àwọn èèyàn àwọn tó lọ́lá ju àwọn màláìkà lọ tá bá ń sọ̀rọ̀ nípa afrod àwọn individuals tá bá ń sọ̀rọ̀ nípa àwọn èèyàn kọ̀ọ̀kan a rí nínú àwọn èèyàn tó lọ́lá ju àwọn màláìkà lọ but lákòópapọ̀ àwọn màláìkà lọ́lá ju àwọn èèyàn lọ náà ìtàwẹ́ pàyọ́ mẹ́ ni pé ẹwọ ibi tọ́lọ́wọ́ bá rí kẹlá tó pọ̀ mẹ́yẹ̀ lédé gbogbo àpẹẹlẹ́ tàwa ń sọ yìí ọlọ́wọ́ bá rí kẹlá sọ́nà al-Qur'an ọlọ́ni walaqad karramna bani adam wa ورزقناه مما ورزق ورزقناه من الطيبات وفضلناه على كثير مما خلقنا تفضيلا ọlọ́run bá ní ní pàápàá àwọn ọlọ́run bá ìlékẹ́lá apán àwọn ọmọ ànẹ́bí ádámọ̀lé nínú àyà yìí ọlọ́run bá ìlékẹ́lá jẹ́ kọ́ra pé ọlọ́run bá ìlékẹ́lá fún àwọn ọmọ ànẹ́bí ádámọ̀lá pẹ̀lú púpọ̀ nínú àwọn àpọ́nlé tọ́lọ́run bá ìlékẹ́lá wá ṣe fún wa ní gbogbo wa lápapọ̀ láì yọ kèfèrí sílẹ̀ torí àwọn àpọ́nlé kan ń bẹ tọ́lọ́run bá ìlékẹ́lá ṣe fún wa nítorí wípé a jẹ́ ọmọ èèyàn èyí tó yàtọ̀ fún àpọ́nlé tọ́lọ́run bá ìlékẹ́lá ṣe fún àwọn mùsùlùmí àwọn mùmíní lórí àwọn kèfèrí nínú àwọn ọmọ èèyàn bẹ̀tì ní ìjọmọ èèyàn lápapọ̀ àpẹẹlẹ kan bẹ̀tọ́ náà bá lè gíláṣẹ fún gbogbo alápapọ̀ òun náà nílò àwọn àpẹẹlẹ tà ń sàlàyé nínú ẹ̀ ó ní pé ọlọ́wọ́n bá lè kí ọlá ó sì àwọn ọmọ lẹ́ni tó yẹ sí pé ó pọ́n wa lé gan pẹ̀lú pé lẹ́yìn tá a bá kú tán ọlọ́wọ́n bá lè gá tó bà sí wa ọlọ́wọ́n bá lè kẹ́lá bà sí wa débi wípé tá kú tán ọlọ́wọ́n bá lè kẹ́lá ó kọ́ wa bí a ṣe máa gbẹ́lẹ̀ láti máa bu ọmọ èèyàn máa nítorí àpẹẹrẹ tọ́nà ọba rẹ̀ kẹsí fọ́mà nẹ́bí adam ni eléyìí báyìí òun náà ni ìgbà tí Qabil tó pa ọmọ ìyá rẹ̀ Habil ó pa ọmọ ìyá rẹ̀ irú ọ̀sẹ̀lẹ̀ rí àkọ́kọ́ wípé èèyàn kọ́kọ́ kú lórí ilẹ̀ nìyẹn òun náà ni ìṣẹ̀lẹ̀ tó tẹ̀lẹ̀ láàrin Qabil àti ọmọ ìyá rẹ̀ tí Qabil kò mọ̀ bí ó ṣe ṣe ọmọ ẹ̀yà rẹ̀ mọ́ lẹ́yìn tó pátán ó ti jájú lọ́wọ́ ó wá bẹ̀rẹ̀ sí máa ru òkú náà káàkiri fá fún àìmọ̀ iye ọ̀pọ̀lọpọ̀ ìgbà ru òkú náà káàkiri kò mọ̀ bí ó ṣe ṣe nítorí sí pé àwọn olùmọ̀ àwọn olùmọ̀ wọn sábà máa àwọn olùmọ̀ àwọn olùmọ̀ wọn máa mú ẹ̀kọ́ lára àwọn lára àwọn ẹyẹ lára àwọn adìẹ àti lára àwọn dábà èèyàn rí àwọn a máa ń rí àwọn ẹ̀kọ́ kọ́ lára wọn ṣé báyìí nìsín a ní lọ́bẹ̀ yẹn púpọ̀ a ní lọ́bẹ̀ yẹn púpọ̀ náà àmọ́ nínú àyà tí ó fi orin là wípé tó fi orin lẹ̀ wípé èèyàn máa ọlọ́run bá nìkan máa kọ́ yẹn lẹ́kọ̀ọ́ látara àwọn dábà òun náà ni àyà bí ọlọ́run bá nìkan ṣe kọ́ wa lẹ́kọ̀ọ́ báwo láti máa bu àsírí ọmọ èèyàn látara kí ni o látara gòrò ẹ̀yà kanakana òun ni ọlọ́wọ̀n bá àríkẹlá ní kí ó fi kó fi hàn kọ̀bíl bí ó sì gbẹ́lẹ̀ tí ó sì bòyàn mọ́ òun náà ní pé kanakana méjì wọ́n jà ìkan wá pa ẹlẹ́ẹ̀kejì níṣẹ́jú kọ̀bíl náà kọ̀bíl wọ́n wò pé ó jẹ́ sí dá báyìí irú tó ṣẹlẹ̀ sí mi náà ṣẹlẹ̀ kanakana yìí wo bí ó ṣe ẹnìkejì rẹ̀ ẹyẹ ìwá gbẹ́lẹ̀ ó gbẹ́lẹ̀ ó gbẹ́lẹ̀ ó wá mú ìkejì rẹ̀ ó wá bò mọ́lẹ̀ ó sì dáyẹ pẹ̀lẹ́ ọjà ẹ̀pẹ̀ bó mọ́lẹ̀ eléyìí báyìí lọ́lọ́wọ́ bá lè kílá fi kọ́kọ́ bí bá sì máa sìnkú ìgbẹ́lẹ̀ kó jìn káwá bo òkú mẹ́bẹ̀ kájà ẹ̀pẹ̀ bó òun náà ń pè ní ààyè tọ́mọ̀dé àwọn ẹ̀yẹn náà ń pè ní kọ́bùrù tàbá fi sọ pé yẹn ṣe yẹn á ní kọ́bàrọ̀ àkọ́ àwọn kọ́bàrọ̀ àlùmẹ́yìíta ìyẹn ni pé ó bo òkú mọ́nu kọ́bọ̀ ó bo mọ́nu sàárè náà níta ẹ̀fọ́ yọ mẹ́ ni pé ọlọ́run bá àdékẹ́lá pọ́ mà nẹ́bí ádámà lédè di pé ọlọ́run fẹ́ kí òkú wa kó máa rẹ̀ káàkiri lórí ilẹ̀ ẹgẹ́ bí òkú dáàbà ẹwọ̀n ń sì tádì ẹ bá kú nísìn bí ó ṣe wà lórí ilẹ̀ náà ni ẹ̀ tí padà mọ́bẹ̀ bá kú nísìn àbájá bá ma kó tí a bá sì jẹni tó bí kídà tó dà lè máa wò tí tí ó fi jẹrà mẹ́bẹ̀ bẹ̀títọ́mẹ̀ bá kú sí títì yìí ẹ̀mí wọ́kọ̀ tí a bá fi kọjá lọ látà tó rí òkú yẹn káì ẹ wo bí ó ṣe rí lára yẹn ẹ wo bí nǹkan yẹn bí ó ṣe rí lára yẹn kódà kó ṣe òkú wèrè kó ṣe òkú wèrè ẹ wo bí ó ṣe rí lára yẹn fíà òkú èèyàn rè so òkú ẹran gẹran ó dùn rí lẹ̀ ju òkú ọmọ èèyàn lọ kí ló fà á nítorí àdámọ́ tọ́lọ́run bá lékẹ́lá sí dánmọ́ mẹ́dé ènìyàn pé ọlọ́run bá lékẹ́lá ọ̀dọ́ mẹ́dé ènìyàn lẹ́ni tó yẹ sí pé àdámọ́ rẹ̀ dọ́gba pẹ̀lú kọ́mọ rí òkú abara bíi tiẹ̀ ńlẹ̀ kọ́ wa mọ̀ òwúrán àbí kọ́mọ wa kárẹ̀ mọ́ bù má sọ tó lè báyìí jẹ́ kó yẹ pé àpọ́nlé ńláńlá ọlọ́run bá lékẹ́lá sí fún wa látara pọ́lọ́run bá lékẹ́lá sí kíni ó jẹ́ kí ọlọ́run bá lékẹ́lá kọ́ wa lẹ́kọ̀ọ́ bá wa sírí bákanáà a ní máa jẹ́ni tí ó máa ráre nígbàtà bá kú tán tí ó lè bá ẹjá pẹ̀lẹ́ ńlá ńlá gidi gan bákanáà tí a bá lọ́wọ́ sórọ̀tù àìbàsà ọlọ́ọ̀bá alẹ́ká sọ pé thumma amatahu fa aqbara gbàtọ́lọ́ọ̀bá alẹ́ká tó lẹ́yìn tọ́bá wá tó àsìkò tọ́lọ́wọ́ bá lè kílá bù fún àmẹ́ẹ̀tàhù ọlọ́wọ́ bá lè kílá wá pa fa'akọ̀bárọ̀ ọlọ́wọ́ bá lè kílá wá fún ní sàárè fa'akọ̀bárọ̀hù ay fàjàálàhù dha qabri ọlọ́wọ́ bá lè kílá sí ọmọ ẹ̀dẹ́ ènìyàn lẹ́n tó ní sàárè lẹ́yìn tọ́bá kú tán lára àpẹẹrẹ tọ́lọ́wọ́ bá lè kílá sí fọ́mọ ẹ̀dẹ́ ènìyàn nìyẹn fa'akọ̀bárọ̀hù ay ja'alahu dha qabri ọlọ́wọ́ bá lè kílá sí ọmọ ẹ̀dẹ́ ènìyàn lọ́mọ tí lẹ́ni tí ó yẹ pé ó ní sàárè tí ó mọ̀ wọ̀sùn eré bá lọ́fà ló fi jẹ́ sí pé kò bá ẹ̀kọ́ ìsìláàmù mu kí òkúkú ká mọ́ wá dáná sun àbí kó kúkú ká ní ká lọ jù sódò àbí kó kúkú ká ní ká lọ ṣe bákan nínú ẹ̀kọ́ tí ìsìláàmù gbé kalẹ̀ òun náà ní ká máa ṣe kí ni sallallahu alaihi wasallam sọ fáwọn sọ̀hábà nípa ìyanu sàárè anábì tó bá yẹ pé ẹ̀ máa ń gbọ́ nǹkan tí èèyàn anábì ń gbọ́ ni Ànábì ní wallahi ẹ bá ti máa sin òkú tó bá yẹ pé ẹ máa ń gbọ́ ìtẹ́lẹ̀ Ànábì máa ń gbọ́ tí bá wà lẹ́gbẹ̀ẹ́ sáré nínú àwọn ìyà tí wọ́n fi ń jẹ àwọn tó wà nù sáré tó ní agbára gidi gan bó ṣe lágbára tó Ànábì tó bá gbẹ́ ń gbọ́ ni Ànábì ẹ bá ti sin ẹ bá ti máa sìnkú Ànábì wá ní láwọlá

anábi sallallahu alaihi wasallam bá jẹ́ ká máa gbọ́n tí ń ṣẹlẹ̀ sókùn ní sàárè àmọ́ nítorí ká máa kíyàn máa wà kọjí wa láti máa sin òkú mọ́ ìbẹ̀rù kí àbábà máa sin òkú mọ́ anábi sallallahu alaihi wasallam fi sọ fún wa tí ń ṣẹlẹ̀ ní sàárè sáwọn òkú nítorí pé gbogbo tí ń ṣẹlẹ̀ sí àwọn sí àwọn òkú ní sàárè gbogbo ẹ̀dá pátápátá ní máa ń gbọ́ àyàfi àtàkọ̀lá èèyàn àtàlùjánú nìkan ní òkín gbọ́ àwọn ẹran àwọn dáàbà àwọn gbogbo àwọn ẹranko gbogbo wọn yányán na ma ń gbọ́n tí ń ṣẹlẹ̀ sókùnrin ni hikman tọ́lọ́wọ́ bá baa gẹ́lò o jẹ́ kawa àmà ànábì adama gbọ́ tàbá gbọ́ ànábì sallallahu alaihi wasallam pé ni àdàkú tàbí kẹ́lò mi ti ẹ̀kú pàwátá níbi ìyà àti ìnira tí ń tó lè jẹ́ àṣà tí ó bá islam mú ni ó lè jẹ́ àádà lúkàn àmọ́ àádà yìí islam tako jó àbí kéèyàn sọ wípé èyàn ń tu òkú sódò àbórísísí àwọn ọ̀nà táwọn èyàn máa ń gbà sí òkú tó yàtọ̀ fún síse náà ilé tó yẹ pé nínú ní Nàìjíríà wa yìí náà pàápàá jùlọ ní Lagos State ẹ̀rí pé wọ́n ti ṣe àwọn òfin kan rí ńgbà yẹn pẹ̀lú pé òfin pé òkú tó bá ti kú o so kí wọ́n jẹ́ kí ìjọba máa ju àwọn òkú yẹn náà alhamdulillah so wọ́n padà fọwọ́n padà bu ọwọ́ lu òfin yẹn mọ́ ní House of Assembly wọn lọ́hùn so nǹkan yóò padà jẹ́ òfin mọ́ náà nítorí àsìkò ò ní wípé ìsìn òkú sínú sàárè àpọ́nlé ló jẹ́ fún ẹ̀dá ṣẹwárí nínú àwọn kata látútú gbéyẹ̀wò ní pé èyàn jó òkú náà o èyàn ju òkú sínú odò àbí bẹ̀ ti ẹ̀kọ́ nǹkankan lọ́wọ́ lọ́wọ́ já òkú yẹyẹlẹyẹlẹ tó ọ̀tọ̀ níbi tápá lọ ọ̀tọ̀ níbi tẹ́sẹ̀ lọ kò túmọ̀ sí pé kéèyàn rántí àsáré eléyìí báyìí ọlọ́run bá àríkẹ́lá sí ó jẹ́ kó yé wa nínú hadithu ọkùnrin tí ó jẹ́ ẹni bú tó ṣe iṣẹ́ bú yìí kódà ẹni iṣẹ́ bú débi wípé òun gẹ́mọ̀ yí pé tóun bá lọ bá ọlọ́run bá tọ́lọ́run bá àríkẹ́lá bá gbé òun dìde lọ́jọ́ pé alkiyama òun ó jẹ ìyà kan tọ́nà ọba rẹ̀ gẹ́lẹ́ òfin rí níbi tí ìwà abú rẹ̀ tó pọ̀ ní ó kó àwọn ọmọ rẹ̀ jọ fa áùsọ̀ bani sọ̀tọ̀ tẹ́lẹ̀ fáwọn ọmọ rẹ̀ pé pé tóun bá ti kú o àyù harikuhu wípé kí àwọn ọmọ yìí jóun níná tóun bá káwá mú rọ̀mọ́dù òun eérú òun kápin sí méjì nígbàtí atẹ́gùn bá ń fẹ́ tátẹ́gùn fẹ́ dáadáa kí wọ́n kú ìdajì inú eérú yìí kápù sínú atẹ́gùn kátẹ́gùn gbé lọ atẹ́gùn tó fẹ́ tó pọ̀ dáadáa káwá mú ìdákejì tó kù kẹ́dà sólò nítorí pé òun rò wípé tóun bá ṣe báyìí òun ó bọ́ nínú ìyà sàárè àti ìyà ọjọ́ ìgbéjà kìyàmà ó ní nítorí pé la in qadira Allahu alayya tọ́lọ́wọ́ bá lè gẹ́lẹ́ bá ní kápá àti gbé mi dìde lẹ́yìn àdìbá ní àdábán lẹ́yìn àdìb ahadan mínàlá àìlàmí ọlọ́wọ́ bá lè gẹ́lẹ́ fi ìyàkan jẹun tí ò fi jẹ nìkan rí ní gbogbo àgbáyé à ń tafẹ́ fàyọ tó jẹ́ àyè ibi tí ẹ̀rí lẹ́yìn tí ẹni yìí tó ṣe bẹ́ẹ̀ tán ọlọ́run bá lékẹ́lá bá pàṣẹ fún gbogbo àwọn ibi tí eérú yẹn tó fọ́ká sí ọlọ́run bá ní kí kí àwọn nǹkan wọ̀nyẹn kán dá eérú yẹn padà sójú kan kásì kójọ ẹni yìí ó kójọ ọlọ́run bá lékẹ́lá wá gbé dìde bàtọ́lọ́run bá lékẹ́lá gbé dìde ọlọ́run bá lékẹ́lá sọ fún pé ma hamalaka ala ma sana'at kí ni nǹkan tó gbé ọ tó fi ṣe nǹkan tó ṣe yìí ó ní khashiyatuka ya rabbi ó ní ìrẹ́ ọlọ́run ọba ìbẹ̀rù ẹ náà lọ lágbára lórí ẹ̀mí mi débẹ̀ ọgọ́fàrọ̀lá ọlọ́run ọba lè gáìsà foríjì fún so ó túmọ̀ sí pé kò sí bí èèyàn ṣe lè fọ́n ká tó kò sí bí èèyàn ṣe lè jákèlékèlé tó kò túmọ̀ sí pé kí èèyàn má ní sáré lọ́dọ̀ ọlọ́run ọba èèyàn ó ní sáré nàbí nínú àwọn kátà tún láti gbé yẹ̀wò òun náà ni wípé sáré tá ń sọ pé èèyàn ó ní yìí so túmọ̀ sí pé ẹ̀mí lásán ni wọ́n jẹ́ nínú sàárè ni àbámi àtara nítorí pé téèyàn bá ti kú èyàn jera ṣùgbọ́n bá yẹn ara eléyìí tí a ń lò nílé ayé yóò amemi àmẹ́mì yóò tún wá dìde ẹgẹ́ bí odidi ara míì béèyàn ṣe rí nítorí pé ara yọ wà nílẹ̀ àrí lórí bẹ́ẹ̀dì àmọ́ ẹ̀mí tó wá kárí the same ara yìí náà a sì máa lọ sékòó a lọ ni lójú oorun náà kódà èèyàn máa lówó lọ́wọ́ lójú oorun èèyàn máa kọ́lé ó tó bá tó jí dẹ́kọ́ tó mẹ̀kọ́rùn lòún sùn ẹ̀tí ọ̀nà ara mi ó túmọ̀ sí pé bẹ́ẹ̀ náà ni nínú sàárè náà àtẹ̀mí àtara a ẹ̀mí nìkan ni ó jìyà sàárè ara ò jìyà sàárè ó ti yẹ báyìí nísìn àmọ́ alqawlu as tí ò síyè méjì bẹ́ẹ̀ ni pé àtẹ̀mí àtara méjèèjì ni ó jìyà sàárè àtẹ̀mí àtara méjèèjì ni ó gbádùn ọ̀nà tí ó báyìí ni ó jìyà méjèèjì ni ó gbádùn ọ̀nà sàárè náà eléyìí náà ayé lè mẹ́gbà wá sí máa ṣe nípa àwọn ìṣẹ̀lẹ̀ inú sàárè mọ́ ló jẹ́ káyé tèyàn láti bẹ̀rẹ̀ báyìí pé kí làwọn nǹkan tí ó jìyà lọ sàárè ṣé ara lásán ni abẹ́mí nìkan àmì sí ẹ̀mí nìkan ni abẹ́mí àtara so àtẹ̀mí àtara méjèèjì ni ó jìyà lọ sàárè àtẹ̀mí àtara méjèèjì ni ó rí kẹnu náà lẹ́yìn eléyìí báyìí àwọn ayapọ̀ náà Al-Qur'an tọ́lọ́mọba nínú ẹ̀ nínú àwọn orúkọ tó ń pe sàárè òun náà ni jádà aljadath oní ẹni alqabr nítorí ẹ̀bí wípé nínú al-Qur'an wá ní jamiu ajdath ajdath yẹni pé òru àwọn sàárè sẹ́rànìsì àbákanáà ó wá ní qabr nínú al-Qur'an ó sì wá ní qubur pẹ̀lú jamiu náà láyé tọ́pọ̀ nínú al-Qur'an nínú àwọn àyè tó ti wá bẹ́yìí ọlọ́ni so máa fi kòbòr òun náà ni máa ń fi kòbòr máa yìí ó ṣiṣẹ́ máa ń fi kòbòr gbogbo àwọn tó wà nù sáré ọlọ́run bá lè kéré gbọmọ̀ dìde wá ìdá kòbòrú bú ìfírọ̀t ayà mi tún nìyẹn ay wá ìdá makbúrí àwọn ìdá makbúrún àwọn tá a sínú sáré a máa gbé dìde

àwọn kèfèrí nígbàtí ọlọ́run bá lè kẹ́lá bá pàṣẹ pé eléyìí tí ń ṣe fèrè ẹlẹ́ẹ̀kejì tí wọ́n torí pé fèrè méjì ni wọ́n fọn fèrè alákọ̀ọ́kọ́ olọ́lọ́run oní gbogbo ẹ̀dá tí ń bẹ̀rù rẹ̀ pátápátá àti ní sámà ní gbogbo ẹ̀dá yóò fi ni ó fi parẹ́ fèrè alákọ̀ọ́kọ́ nìyẹn tí Israfil ló fọn fèrè ẹlẹ́ẹ̀kejì ó ní fèrè tí gbogbo owó fi wá ànábì sallallahu alaihi wasallam sọ pé èmi lẹ́ni alákọ̀ọ́kọ́ tí ọkọ̀ jáde nínú sàárè àmọ́ tí n bá jáde màá bá ànábì Ibrahim níta màá mọ̀ wá wò pé à ah, ṣé inú èmi àtàrí Ibrahim tá ń kọ́ jáde náà ṣe bá nìsí so ala kulli hal níta bá débẹ̀ ni pé ọlọ́run bá nígbà sọ pé àrínú suratu Yasin wọ́n ní àwọn kèfìrí sọ pé man ba'athana min maqadina talent tó gbé wa dìde ìbéèrè yìí ìbéèrè pé ha irú gbédé wo tún lélẹ́ ìbáyìí nínú sàárè ta wà ibi tá a sùn sí yìí tó túmọ̀ sí pé àwọn kèfèrí sí nínú sàárè ni ní mọ̀kọ́dìnà mọ̀kọ́dù wa ibi tá a sùn sí tí wọ́n ń ṣe níbẹ̀ náà fi wọ́n pé ọjọ́ pé kìyàmà ọ̀dà báwọn ni tí wọ́n ń gbádùn sàárè náà fẹ́ náà fi ń kórìíra ìgbédìde ọjọ́ ti ẹ̀mà ẹ̀rọ ìyà yìí bó ṣe lágbára tó ìyà lágbára gan o nítorí wípé àti mùsùlùmí àti kèfèrí ìkẹ́kẹ́ mẹ́tún pa ogun òun náà ni pé gọ́ọ̀dù sáré òfin mọ́ gbogbo wa àti kèfèrí àti mùsùlùmí débi wípé ẹfọ́ta ọ̀tún wa <coughs> yóò wọnú ẹfọ́ta òsì kódà Sa'id ibn Mu'adh seventy thousand malaika tí ó sọ̀kalẹ̀ sórí ilẹ̀ ayé tí ó sọ̀kalẹ̀ sórí ilẹ̀ ayé rí rárá wọ́n sọ̀kalẹ̀ nítorí ikú sáàdùn gbogbogbò ààrùn tánwá kí o sí sáàdùn gbogbogbò ààrùn dára àwọn seventy thousand mọ́láàkù kan bẹ wọ́n sọ̀kalẹ̀ níláyé wọ́n sọ̀kalẹ̀ nítorí ikú sáàdùn gbogbogbò ààrùn sáàdùn gbogbogbò ààrùn yìí ìgbà tó kú alárùsù ọlọ́run ọba gan mọ̀ pé èèyàn kú lórí ilẹ̀ tó pé alárùsù gan ó bẹ̀rẹ̀ sí máa ń mì látara ikú sáàdùn gbogbogbò ààrùn tóun ti bẹ́ẹ̀ ànábì jẹ́ kó yẹ pé wọ́pù tó tó ṣẹlẹ̀ sí sáàdùbùn mu'ad pé tó ti dé sáàdùbùn mu'ad bó ṣe lágbára tó yìí ìfúnpinpin yóò tó ṣẹlẹ̀ mọ́ nínú sáré so kí láyé fàyọ́ mẹ́ ni pé ìyanu sáré yìí ìyà kan tó gbópọn ni ká má fojú kéré ẹ̀ rárá wallahi ó burú gan débi pé kódà ìgbàtán bí Umar ibn al-Khattab léèrè radiyallahu anhu nípa wípé èwo ló bẹ̀rù jù nínú ìyanu sáré àti ìyá ajọ́gbẹ̀dà kìyàmà wọ́n mọ̀ rí òun bẹ̀rù ya sàárè ya ajọ́gbẹ̀dà kìyàmà lọ kí lọ. fà ó nítorí ìyá ajọ́gbẹ̀dà kìyàmà à ń kó ni ìyàtọ̀ yẹ́ sí pé gbogbo èèyàn náà ni yóò jẹ ni ó ṣe kọjá sí pé téèyàn bá rẹ́ lómi tí ìyà rẹ̀ tó ti lọ ara yóò tún máa pé tó fúyẹ́ nìkan ni gbogbo ìyà tí ó bá jẹ́yàn bẹ́ ìwọ nìkan ni o ní àǹkó kankan tó fẹ́ o lẹ́nì kankan tó ma wò pé àbí tó tẹ̀wà máa fi tutù ẹ̀mí ara rẹ̀ àbí kankan kọ́ so òun lẹ́rìí mìíràn kọ́tọ́ọ̀bù ní òun bẹ̀rù yanu sáré ju ìyàjọ́ gbẹ̀rẹ̀ kìyàmà lọ bí yanu sáré ṣe wá rí bó ṣe lágbára tó kódà nínú hadith wa nusuna nabi dawud ni aitu ni òun ò rí nkankan tí yàmá ń fojú rí tó burú tó burú tó ìyanu tó burú tó sàárè pé afúnlọ́ ẹ̀ tó wà àṣàd in tó burú tó wà ọgílì tí èwojú rí láyé tó ẹgbẹ́ tí yàmá ti rí ìdàmú sì bá ẹ̀mí tó ní agbára tó sàárè wallahi sàárè burú gan sàárè burú gan ní ààyè tó ń ti bẹ́ẹ̀ bí àwọn kèfèrí lọ́jọ́ náà lọ́hùn nítorí wọ́n ma ìyà tí ó tó padà jí àwọn lẹ́yìn gbédìde nù sàárè yẹn wọ́n ma wá sọ pé man ba'athana min marqadina tálẹ́ni náà tó tẹ̀ tó wá gbé wà dìde báyìí nù sàárè yìí báyìí torí ọlọ́hun irú gbédìde ìbéèrè wọn yẹn tán ní hadha ma wa'adana ar-rahman wọ́n láwọn màláìkà ní dáwọn lóhùn bẹ́ẹ̀ àwọn kan ní àwọn al-mu'minun ní dáwọn lóhùn so ibá ní sí pé àwọn mu'minin ní dáwọn kèfèrí lóhùn pé man ba'athana min marqadina tó bá wa se nígbàtà wà nílé ayé tẹ́yìn takò yẹn tẹ́ ní oníṣẹ́lẹ̀ wàsọ́dọ́kọ́ ni mursalun àti pé òdodo ni àwọn òjíṣẹ́ tí ọlọ́run bá lè kẹlẹ́ ara òdodo ni wọ́n sọ òṣẹ́ iná ti wá rí báyìí tẹgbá òjíṣẹ́ níjọ́ náà lọ́wọ́ ń jíṣẹ́ fún wa wípé ọlọ́run bá lè kẹlẹ́ ṣekí ni o ọlọ́run bó gbé wa gígé nù sáré so ń tafẹ́ bí ni pé marqad òun náà ni makano rukud ayé ibi téèyàn sùn sí ó ti yé báyìí nísìn wọ́n máa ń pe sáré bẹ́ẹ̀ torí pé bẹ́ẹ̀ bá fẹ́ tẹ́yàn sínú sàárè yóò sùn ní àbí òní sùn síbẹ̀ àṣò oorun tán gbà lérò nìyẹn kìí ṣe oorun gbádùn rárá kìí ṣe pé bọ́yá wọ́n ń gbádùn sàárè náà lẹ́yìn eléyìí báyìí ní láti ma ni àyà tó wà nínú ìparí suratul mumtahina ọlọ́run bá lè gẹ́lá ń sọ kálíbà mọ̀ pé àwọn kan bẹ tí wọ́n nígbàgbọ́sọ́jọ́ gbẹ̀rẹ̀ àtẹ̀yàmà ọlọ́ọ̀bà lè kán bá àwọn alìmọ̀mìnún ọlọ́ọ̀bà lè kán bá wí ọlọ́ni látàtà wà láwọ̀ kọ́ọ̀mẹ́n rọ́dìbà lọ́hù àìlèyìí fàríyà isu min al'akhirati kama yẹ isalkufaru min ashabil kubur ọlọ́wọ́ bá ní kí àwọn musulmi ká má ṣe mú lọ́rẹ̀ ayò kọ́wọ́mẹ́n rọ́dìbà lọ́hù àìlèyìí àwọn ìjọ kan tó ẹ́pọ̀ lọ́wọ́ bá láti bínú lé lórí àwọn tí bínú ọlọ́wọ́ bá lè kẹ́ bẹ lórí wọn àwọn alìyahud wa nasọ́rọ̀ wa man kana ala shakilatihi àtàwọn tó bá tún jọ wọ́n ọlọ́run ní àgbọ̀dọ̀ máa múrù àwọn báyẹn lọ́rẹ̀ la tatawallaw qauman ghadiba Allahu alayhim qad ya'isu min al-akhirah ọlọ́run bá ní àwọn táwí wọ́n ti jákẹ̀mùná nípa ọjọ́ gbẹ̀dà kìyàmà wọ́n nípa ọjọ́ kẹyìn tó gbé ilé ayé yìí ni nítorí ẹ̀mí wọ́n gbà alkiyama ní al'akhirọ̀ ilé ayé yìí ni ìsẹ̀mí al'ula ọlọ́wọ́ bá ní wọ́n ti jákẹ̀ múná nípa alkiyama wọ́n nígbàgbọ́ sí rárá wọ́n gbà pé alkiyama ó bẹ̀rẹ̀ wọ́n ti ẹ̀ níran ka yóò ṣẹlẹ̀ rárá wọ́n nígbàgbọ́ sí àmẹ́lẹ̀ tí mo fẹ́ wúyẹ́ lákọ̀ọ́kọ́ yìí o ní alìmọ́mù Tabari rahimahullahu ta'ala onúwọ́n jẹ ló ń tẹ̀ wípé ó lálàáfíà jùlọ méjèèjì méjèèjì náà ni àwọn alfasirun ma ń kó wá pé ìtumọ̀ alákọ̀ọ́kọ́ ni ìtumọ̀ na wọ́n ní kama min asuhabil qubur gẹ́gẹ́ bí àwọn kèfèrí tí wọ́n tán wà nù sàárè gẹ́gẹ́ bá ṣe jákẹ̀mù kama ya'isa al-kuffaru min ashabil qubur ay kama ya'isa al-kuffaru alladhina hum ashabul qubur gẹ́gẹ́ bí àwọn kèfèrí tí wọ́n jẹ́ àtọ́wànú sáré gẹ́gẹ́ bó ṣe ti dá wọn lójú tẹ́lẹ̀ ti jákàpá wọn lè ráàánú Ọlọ́run lọ́jọ́ gbẹ̀rẹ̀ kìyàmà nítorí pé kíni ayé bí téèyàn bá bọ́yánú àlìjẹ́nà lọ̀rọ̀ yọ́ já sí ní o bọ́yánú náà lọ̀rọ̀ yọ́ já sí kọ́nà bá nígbà tó sọ wà kú mi lè láì inú sàárè lè yọ́ ti ma lóbi jẹ́ pé àwọn kèfèrí tó wà nù sàárè yìí wọ́n ti jákẹ̀ múná nínú kí ọlọ́run ọba lọ́jọ́ pé dàkìyàmà sọ ọlọ́run ọba ní ìtumọ̀ kan nínú àyà yìí nìyẹn ìtumọ̀ kejì ní pé kàmá yẹ́ ìsẹ̀lkù fáàrù min ashabi kubur gẹ́gẹ́ bí àwọn kèfèrí tó wà láyé bá ti jákẹ̀ múná wípé àwọn ò ní pàdé pẹ̀lú àwọn tó wà nù sàárè mọ́ torí pé wọn nígbàgbọ́ sí pé ọlọ́wọ́ bá lékẹ́ lọ́pàdà gbé ogun àdìdé táwà padà pàdé mọ́ wọ́n gbà pẹ́ni tó bá ti kú báyìí àwọn ò lè pàdé mọ́ láíláí mọ́ nìyẹn kàmá yẹ ìsẹ̀kù fárú gẹ́gẹ́ bí àwọn kèfèrí bá ṣe jákẹ̀mọ̀ná min ashabi kubur ayé ní mulaqati ashabi kubur nípa ìní ìpàdé papọ̀ pẹ̀lú àwọn tó wà nù sáré ala kulli hal ọ̀nà méjèèjì tí ìtumọ̀ rẹ̀ tó lọ báyìí jẹ́ pàṣọ pé ìtumọ̀ alákọ̀ọ́kọ́ yìí ó ní imamul fasiri al'imamu tọ́bari òun wọ́n fi ọ̀nà lálàáfíà jù àmọ́nà méjèèjì jẹ́ kọ́ yọ wípé àwọn kan bẹ̀ tán pè ní asahabul kubur àrà méjì jẹ́ kọ́ yọ wípé àwọn kèfèrí wọn kí ń nígbàgbọ́ sí wípé àwọn tó wà nù sàárè ń sí sẹ̀mí kan tó yẹ sí pé wọ́n ti ẹ̀tún apàrà wá jáde lẹ́yìn sẹ̀mí ẹ̀mọ́ ilé tó yẹ sí àwọn tó wá tún jẹ́ kèfèrí tó wà nù sàárè àwọn náà ó ń jẹ́ pé wáyé pé wọ́n ti jákàmù náà páwọn oníríkẹ́ ọlọ́run bá lọ́jọ́ gbéra tẹ̀yámà nítorí tójú wọn rínú sáré so àwọn ayàwọ̀ yìí àtàwọn ilé tó tún jọ bẹ́ẹ̀ tó tún jọ bẹ́ẹ̀ tó pọ̀ tó pọ̀ ó fi ń yé wa wíkẹ́ ọlọ́run bá àríkẹ́ lá ń jẹ́ pé wáyé pé sáré o nǹkan tí ń bẹ ni ìsẹ̀mí inú ẹ̀dẹ̀ ní ìsẹ̀mí kan tó yẹ sí pé ìsẹ̀mí òdodo téèyàn bá ti nígbàgbọ́ sí sọ́rọ̀ kàfíràn irú ẹni bẹ́ẹ̀ ti di kèfèrí ni ẹmú sọ pé al-imanu bi hayati al-qabri far'un an al-imani bil yawm al-akhir ìnígbàgbọ́ sí ìsẹ̀mínú sàárè tánkpé ní al-hayatu al-barzakhiyya ó jẹ́ ẹtúntún kan àbó jẹ́ ìpín kan nínú iman sí ọjọ́ sọ́jọ́ gbẹ̀dọ̀ kìyàmà Ibadallah lẹ́yìn téèyàn bá ti kú tán wọ́n gbé wa sínú sàárè tó bá gbé wa sínú sàárè yìí àwọn ìṣẹ̀lẹ̀ kan ń bẹ tó ẹ́ pé yóò ṣẹlẹ̀ sí àwọn ọmọ ẹ̀dẹ́ èèyàn nínú sàárè ìṣẹ̀lẹ̀ yìí ó wá pín sọ́nà méjì àwọn ìṣẹ̀lẹ̀ kan ń bẹ tó ẹ́ pé ìṣẹ̀lẹ̀ tó ní agbára tó ẹ́ pé ìyà ńláńlá ni tàbẹ́ lọ́wọ́ bá kọ́nà bá kó sọ wa kú sallallahu alaihi wasallam kò síjọ́ tánàbì kírun tánàbì òkè ń bẹ lọ́wọ́ bá kọ́ sọ́hun kú ń bí anábì sallallahu alaihi wasallam nínú hadith wà nínú sahihan ó dẹ̀ wà náà sunan ó wà náà sunan náà ó wà náà masanid hadith wà mashhur gan ó gbajúmọ̀ gan anábì sallallahu alaihi wasallam pa wá láṣẹ ká máa wá ìsọ́ ní nínú àwọn nǹkan mẹ́rin kan kódà níbi àtàṣáhùdùl àkhír àtàyẹ ẹlẹ́ẹ̀kejì tá máa ń ṣe ọ̀ranyàn ni ọ̀ranyàn ni kéyàn ṣe gíní kí yẹn wá sọ níbi àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin débi jẹ́ wípé jumhurul ulama wọ́n gbà wípé gbogbo ẹnikẹ́ni tí ò bá tọ́ bá mọ̀ọ́mọ̀ tí ò ṣe ta ẹwùn tí ò wá sọ kó bí àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí irun rẹ̀ bàjẹ́ ẹ́ irun rẹ̀ bàjẹ́ torí wájìbù ni wájìbù ni kí yẹn wá sọ níbi àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin rẹ̀ ẹlẹ́kùn tó bá jẹ́ ní kìí sọ̀rọ̀ ẹ̀yàn tí wọ́n ní kọ́ wá sọ kó mi nǹkan mẹ́rin sí ẹlẹ́kùn sí ẹ̀yẹ́lẹ́rẹ̀ tó máa ń ṣe wá sí yóò fún yàn bẹ́ẹ̀ lọ́wọ́ bá kọ́lọ̀ ń kọ́ sọ àmọ́ níbi táwà mùsùlùmí kù sí ni pé ṣe rí àmọ̀túmọ̀tá ń wí lẹ́nu ló bí jẹ́ pé abùkátà àwọn ìjòkó tó ti máa ṣàlàyé àwọn àdìíyà àwọn àdúrà nẹ́bí àwọn àfikáàrù ànẹ́bí tẹ́yẹ bá ma àwọn àfikáàrù ànẹ́bí àtàwọn àdúrà rẹ̀ yóò mọ̀ pé òun òbùkátà gbogbo àdúrà wèrè tẹ́ ń gbé lóhun lọ́wọ́ ládùgbò láwùjọ ìwà láì yóò mọ̀ pé àsájú àjákùjákù tẹ́ ń gbé lọ́wọ́ abùkátà jòkó tó ti máa ṣe tó ti máa ṣàlàyé irú husnul muslim fún wa yóò lè mọ pàtàkì tí yẹn bá mọ àwọn ìtumọ̀ àdúrà tí ń bẹnu husnul muslim wọn ní kọ́yàn tí yóò fi máa ṣe <laughs> wọn ní kọ́yàn tí yóò fi mọ pàtàkì ẹ̀ àmọ́ngbà tí yóò mọ pàtàkì ẹ̀ ló fi jẹ́ sí pé wọ́n ẹ̀sẹ̀ máa bẹ̀ẹ́kó tó sàfihàn ní kọ̀mọ́ tó fẹ́ rí mẹ́ gbogbo àwọn àdúrà jágbajàgba tí ti ń ṣe yìí títí ń ṣe yìí títí àti ẹ̀ ti tẹ́kíà gbogbo ẹ̀ àwọn àdùkárù anẹ́bì sallallahu alaihi wasallam ó ti tẹ́kẹ̀ kódà àwọn eré tí wò lè rántí bẹ́lọ́n rẹ̀ láyé torí pé àtúmọ̀ ń lẹ́kọ̀ọ́ níbi bẹ́lọ́n bá o èyẹ́ lè sàdúwà kọ́lọ̀ sí bínú síyàn èyẹ́ lè sàdúwà ń gbà mí kọjá dùn àgọ̀ ẹ̀mọ̀ wà nẹ́bà àwọn ìkàlẹ̀ ọ̀rọ̀ dákun mẹ́lára frísà fún mi lórí ìkànnì frísà frísà ah subhanallah ó túmọ̀ bí làkàyẹ̀ ṣe kúrútọ̀ ọlọ́ndàkùn ọ̀fẹ́ ra wọ́n sí machine ní orí ìsùjú àìmàdúwà ṣe ní wallahi àwọn jawami'ul kalimi ń bẹ àwọn ọ̀rọ̀ ń bẹ rẹ́ pé ó ti kó gbogbo kátà ẹ̀ sínú ẹ̀dàkùn tọ́nà balẹ̀ kẹlá bá ti ọ̀rọ̀ lọ́rọ̀ tó ò níra wọ́sí maṣí ò níra mọ́tò tó ò ní kọ́lé ẹ̀hẹ́n so àwọn sẹ́wáríwọ̀ àwọn àdúrà wọ̀n yìí ànábì ti kọ́ wa bá ṣe ṣe akàtà àǹfààní ẹ̀yà síbi pàtàkì ká mọ̀ ló fi jẹ́ sí pé àwùjọ wa yìí wallahi súnà lọ́lọ́ súnà ló lè làwákùn bí àìmọ̀kátà wà ń bẹ̀ ṣe rí àwọn bàbá bàbá tí wọ́n gbé àwọn àdúrà kan lé wọn lọ́wọ́ yẹn ẹ dákun tó lọ́wọ́ ẹ jẹ́ ká mọ̀ pàtàkì ẹ jẹ́ ká mọ̀ túnmọ̀ àdúrà nábì ẹ mọ̀ pé pẹ̀lú ògbọ́n náà wọ́n padà mọ̀ ju tọwọ́ yẹn lẹ̀ torí wọn mọ̀ túnmọ̀ tẹ́ ní kan wú yẹn ni àwọn ọmọ òpèsè lè yọ àgbọ́mù kátà báyìí àmẹ́lẹ́ ìtẹ́gbélé wọn lọ́wọ́ wọn ti wọ́n ti gbé wọ́n ti gbìngbàgbọ́ wọn lórí ẹ̀ àfi ká máa sàlàyé ẹ̀ fáwọn èèyàn ká máa sàlàyé àwọn àdúrà nẹ́bì pé àdúrà báyìí kódà bó jẹ́ pé láàárọ̀ láàárọ̀ tẹ́ẹ̀ bá ráyè ní mọ́sálásí wọn kọjá pé wọ́n yẹ pé ìjókòó àgbé lẹ́yìn ṣùgbù tabaki sọ̀látù ṣùgbù ìtàn ẹ̀kẹ́ mọ́ àfikàrù ẹlẹ́yẹ kọ̀ọ̀kan àwọn àfikàrù yẹn ẹ̀kẹ́ mú àfikàrù tán ní ká ṣe ń gbà báyìí ẹ̀sì ṣàlàyé rẹ̀ ẹ̀dẹ̀ sọ̀tún rẹ̀ fáwọn èèyàn wàláhì ẹ̀rí pé àwọn yóò padà máa bá ẹni pé afá ìdákun àdúrà yẹn ẹ̀dákun ẹ bá kọ́ síbi ẹ bá kọ́ síbi ojú bọ́ọ̀dù káha torí na manabi sallallahu alaihi wasallam máa bẹ lọ́wọ́ ba a máa wá sọ́lọ́dọ̀ ọlọ́run ọba kúrò níbi àwọn nǹkan mẹ́rin kan nínú ẹ̀ òun náà ni min àdábìl qabr ká wá sọ́lọ́dọ̀ ọba kúrò níbi ìyanu sàárè allahumma inni a'udhuka min àdábìl qabr ọlọ́run ọba mo wá sọ́lọ́ ọba ọlọ́run ọba wá ọ ní إذا كان النبي صلى الله عليه وسلم يستعيذ من عذاب القبر فكيف بمن دونه tó na yẹ pa nẹ́bí ọlọ́run ọba tó yẹ pọ́nà ọba àlẹ́gá ti fi lọ́kàn balẹ̀ níbi kò sí wàhálà kẹ́kẹ́ fún nínú sàárì àti lọ́jọ́ tó pé fún rẹ̀ ibá ń wá ìsọ́lọ́dọ̀ ọlọ́run ọba kúrò níbi ìyanu sàárì tánàbí ò dẹ̀ ní sọ fún mẹ́ báwo wá ni táwọn èèyàn bá ti ẹ̀rò pàdá ní gbangba sẹ̀gbẹ́ àwọn èèyàn lè máa rò pé èèyàn dá ní gbangba bẹ̀ òǹkálukú mọ̀ òǹkálukú mọ̀ bóun ṣe rí pé ẹ̀ báwọn èèyàn sí ń pè mí kọ́ ìmò rí ẹ̀yin ọlọ́run kan ní jẹ́ rí mi tán ọlọ́run ní jẹ́ rí kọ̀kọ́ mi nì orí àníṣì ẹ́ ẹgẹ́ bí àdúrà àbíbákiri ní Siddiq ọlọ́run ọba ń lóore ju bá ṣe rò pé mo rí lọ àwọn rò pé ní ní mí ni waj'alni khayran mimma yazunnun bó jẹ́ jẹ́ Abubakar tó tọ́ àwọn ni afdalu hadhihi al-umma ba'da nabiyha lẹ́yìn ànábì ọlọ́wọ́n bá olólóore jù náà al-umma ìbílá nìza láì sí pàǹpà àyàfi lọ́dọ̀ àwọn ṣíà ẹ̀hẹ́n ṣe sí mọ̀ pé ẹ ti mọ nọ́mbà lé tí wọn so ẹ̀hẹ́n àmọ́dọ̀ mùsùlùmí kan tó rí ẹ kò sí pàǹfà láàrin wípé Abubakar ni Siddiq afdalu hadhihi al-umma ba'da nabiyha kódà débi pé ọgbà jùmọ̀ débi pé àwọn àfà tá máa ń kọ àwọn tíra àkídà tó bá ní sìn wọ́n máa ń kọ sínú tíra àwọn tó wà númínú bí anna ababakirin afdalu hadhihi al-umma ba'da nabiyyiha àwọn ìbárọ̀tì tá máa ń gbé wá àwọn ọ̀nà tá máa ń gbàgbé wá orí àwọn èdè tó máa ń gbàgbé wa ibi tí ọ̀rọ̀ nù sàárè ibi tó lágbára dé nìyẹn kódà hadith kan bẹ nínú sahiha náà wà ní bukhari àti muslim arábìnrin yahudiya kan lọ́wọ́ bá aisha radiyallahu anha ó wá tọrọ nǹkan lọ́dọ̀ aisha riwaya kan bẹ tó sàlàyé riwaya kan ní ó wá láti wá béèrè láti wá béèrè nǹkan lọ́dọ̀ aisha yóò rò pé bóyá wá béèrè béèrè ẹ̀sìn ni so áàlù ń bẹ̀ yẹn wá tọrọ nǹkan lọ́dọ̀ aisha ni ó sọ fún aisha pé a'adhaki min adhabil qabr ọ̀tọ̀rọ̀ kẹlọ́wọ́ ń ṣàwọn sọ́fánṣà pé ọlọ́wọ́ bá kọ́ mi sọ ẹ kúrò níbi ìyanu sáré àṣà ọ̀tọ̀ pé àbẹ̀kọ́bìrì àìfẹ́bú àṣà ọlọ́bí ànẹ́bí rẹ̀ pé ìyá ń bẹ́nu sáré ni àà ànẹ́bí nị subhanallah ìyá ń bẹ́nu sáré ànẹ́bí ní wallahi ó ní ìyà tí ń sáré àti ìnira àti wàhálà tí ń báwọn èèyàn sáré ó ní tí àwọn èèyàn bá ni wàhálà ọba dé bá wọn anábì ní ṣùgbọ́n gbogbo àwọn bahari gbogbo àwọn gbogbo wọn náà máa ń gbọ́ ní tí ń ṣẹlẹ̀ sọ́mọ èèyàn nù sáré tó bá ní sìn so hadith yìí fi ń jẹ́ kó lè wáyé pé àṣé ìyá ń bẹ́nu sáré ó ní arábìnrin yìí ló fi ń Aisha ló fi ń bẹ́ lọ́wọ́ bá fún Aisha pé àjárọ̀ lọ àyàrá bí náà hadithi fi rẹ̀ pé ìyà ń bẹnu sáré kọ́lá nàbí sallallahu alaihi wasallam dípò ìwà bẹ́ẹ̀ hadithi mi náà ń bẹ hadithi yìí àwọn arúgbó méjì tí wọ́n jẹ́ yahudi náà bá náà ń sọ fún ọkùnrin náà sọ fún sọ̀hábì kẹ́pẹ́ à ìyanu sáré lágbára o ìyanu ìyà ń bẹnu sáré o sọ̀hábì wá ní òun wọ́n takò wọ́n pé ìyàwó ìbẹ̀rù ìyàwó ní bẹnu sáré ìyàwó ní bẹnu sáré ọwọ́ lọ bá nẹ́bí sallallahu alaihi wasallam ọba sọ tó ṣẹlẹ̀ bá nẹ́bí pé àwọn arúgbó méjì tẹ́jẹ́ yahudi yahudi kaná bá mi náà sọ báyìí náà sọ báyìí anẹ́bí bẹ́ẹ̀ ni anẹ́bí ni yà ń bẹnu sàárè tó tọ̀ yà ń bẹnu sàárè tó tọ̀ débi pé kódà ní ìgbà tí ìṣẹ̀lẹ̀ kùsù tó ṣẹlẹ̀ àìmọye ìgbàlá nẹ́bí sallallahu alaihi wasallam níbi ń tọrọ níbi ń bẹ lọ́wọ́ bá nànẹ́bí ń sọ fún àwọn èèyàn pé ẹ máa tọrọ lọ́dọ̀ lọ́wọ́ o ẹ máa bẹ lọ́wọ́ kí sọ wa o ìyanu sàárè ìyà kan tí ó jẹ́ na mo ní ká gbé àwọn àdìsí bíi mélòó kan yẹ̀wò torí so ha gbogbo àwọn eléyìí tí a ti sọ yìí náà oríṣiríṣi àwọn ẹ̀rí ti jáde lórí wípé ìyà ń nítorí pé aṣọ ìpẹ́ tó bá ti gbéyàn sínú sàárè báyìí tí àwọn tí wọ́n á sèyàn tó bá ti sèyàn tán wọ́n á pẹ́ ìdà níbi sàárè tí wọ́n ń lọ ọlọ́run bá lè pé lọ́jọ́ ọ̀dà kankan fún gbà yìí tí a máa ní pé téèyàn bá ti kú kò lè máa ń tẹ́sẹ̀ láyé mọ́ bẹ̀tì ní múmẹ́ǹtì yẹn ọlọ́run bá lè pé lọ́jọ́ ọ̀dà fún kọ́ máa tẹ́sẹ̀ láyé yóò máa gbọ́ ohun bàtẹ́sẹ̀ ohun ẹsẹ̀ bàtà ohun bàtà àwọn tí wọ́n wá sìn tán pẹ̀yìn ìdàtà ń lọ yóò sì máa rí wọn báyìí yóò máa sọ wọn fún wọn pé yóò máa dákọ̀ wọn lẹ́ẹ̀kọ́ pé ẹdúró lè mí ẹdúró lè mí mo lẹ́ ń lọ ẹdúró lè mí mo lẹ́ ń lọ ọ̀rọ̀ yìí pé ìbáṣepọ̀ ti tán láàrin wọn nìyẹn ó ń kálukú wa nínú nǹkan yóò ṣẹlẹ̀ sí o tó jẹ́ pé ọ̀rọ̀ ọ̀nù sáré ṣe rí kí tó súnmọ́ wa jù lọ ní sáré nǹkan tó súnmọ́ wa jù ìnáà ní sáré kódà débi wípé ààrẹ bó ṣe súnmọ́ wa tó torí pé ọlọ́run bá àdékẹ́lá fi àsìkò tó kálù kọ́ jáde láyé ọlọ́run bá àdékẹ́lá fi pàǹfọ̀ náà fi mọ́bọ́lé súnmọ́ wa tó so nígbà ń sọ yìí ọ̀rọ̀ kan tó lẹ́sí pé ọkàn ẹni kọ̀ọ̀kan wa jẹ́ kò dẹ̀ sẹ́ni náà nínú ẹ̀dá tó lè mórí bọ́ kùn bẹ̀ nínú nínú àwọn ìṣẹ̀lẹ̀ àtàwọn ìṣẹ̀lẹ̀ tí bẹnu sáré náà àwọn ẹni sọlọ́ sọlá sọ wípé ẹni ọmọ àwọn ọmọ ọdún kan dúró àní gbọ́ àwọn ti pẹ̀yìn náà ti lọ àwọn mẹ́làkù méjì kọwa wá bá àwọn mẹ́làkù wọ̀nyí agbọ̀rọ̀ nígbàgbọ́ sí wọn lára wọn tọ́jú ṣẹlẹ̀ sínú nínú sàárè wọn àwọn ń pè ní munkar àti nakir munkar àti nakir ṣe ara méjèèjì ó kọ wa ìtumọ̀ rẹ̀ náà ni ọkọ̀wà ló méjì munkar ó lẹni tí ò ti ẹ̀dúrí tàfẹ́ rí nítàkọ̀ nàkírù náà di same thing torí fàáhìrì máa nà mọ̀fẹ́lúrì náà ni àwọn màláìkà méjèèjì subhanallah tọ́bátẹ̀ wá tún jẹ́ kéèbèrè ni sẹ́rí àwòrán tó gbé wá àwòrán tí ó burú jù lọ láyé tí yóò kí ń bẹ́ rí ẹmọ nísìn káwọn sọ pé yẹn rí téèyàn bá rà lè jẹ̀nu lọ́dọ̀ àwọn tí máa ń rí yẹn lè lọ bèrè lọ́wọ́ wọn o tẹ̀kọ́ rí náà tẹ̀kọ́ parí dáadáa wọ́n láwọn èèyàn ránjẹ̀nu ẹ̀rẹ́ lọ ẹnìkan ní ibẹ̀ ní àdúgbò tó sí dínà ni àjẹ̀nu gbà lẹ́nu tó ní ẹnu lọ padà síbi tó ẹnu rẹ̀ wọ́n wọ́n gbìyànjú lọ títí títí ẹnu wọn nítòsí lọ́nà bíi náà lọ́wà kẹlu àwọn èèyàn ń bẹ tí ń rálì jẹ̀nu dáadáa ẹnu sì wà ń pàkọ́ tó wọ́n lọ ìdílé bá gbẹ́ bẹ́ẹ̀ ẹ bá rí wọ́n àní kí ẹ mẹ́sà òjìlẹ̀ òjìlẹ̀ ẹnu kan bá dé wọ̀nyí sá tẹ̀lé mi lánàá mi kọ́kọ́ ya wèrè torí má jẹ́ mọ́tò bá mi lè sáré ya wèrè ni tó bá dìsí láti ẹni tó bá sì lágbára jẹ lómi lọ́tọ́ bá yọ sí ẹni táwọn wí ìta sọ pé àjẹrò gbá lẹ́nu onídẹ́ta ara ni kódà nínú àwọn tó yẹ pé ó mẹsẹ́ wò gẹ̀rẹ́ táwọn èèyàn máa ń ti àtàbújá àti ilé ìkówá wo rẹ̀ àmọ́jọ́ tó pe àlùjẹ̀rú eré tó lágbára ju eré títí máa àmà ìyẹn kó gbajúmọ̀ ẹnu rẹ̀ wọ́dọ̀ ní ẹnu rẹ̀ wọ́dọ̀ ní tó bẹ́ẹ̀ máa ń bẹ̀ ní pé àwọn màláìka tá ń wí yìí ọ̀nà tí wọ́n gbà wá yóò burú jù báyìí lọ tó ẹ́ pé ìrí wọn lásán ìdíyàjẹ́ lọ́jẹ́ fún yàn fẹ́ tó máa rí ọyọ ìdáni àwọn méjèèjì ó gbé òkú jòkó nù sáré lára wọn ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ nù sáré nù mo ní ó kọ wọn ni múnkàrà ti nàkíyè àwọn kan ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún wa àti lẹ́gbẹ̀ẹ́ òsì wa ìjọ tó yẹn bá ti lè kú àwọn yẹn parí iṣẹ́ tí wọ́n nìyẹn o wọ́n parí iṣẹ́ tí wọ́n nìyẹn àwọn tí wọ́n náà bá àdékẹ́lá dẹ́díkéètì wọn fún ẹ̀mí kọ̀ọ̀kan ni mayel kudu mi kọ́wò ilá ladé yọrọ kíkùn àti àwọn yẹn máa ń rògbò kọ àwọn méjèèjì ni kódà àrínà àwọn ìfọ̀sìrù ń dání orúkọ ẹlọ́kọ̀ọ́kọ́ ni rọ̀kì orúkọ ẹlẹ́kẹ̀ẹ́jì ní àti bẹ̀tà kọ́lù sọ̀híhù ni pé kèé sorúkọ wọn ni méjèèjì iṣẹ́ tí wọ́n ń ṣe ni pé bá nìsín tọ́bá ti parí tán tọ́bá tí ìyàbá ti lè kú àwọn parí tẹ́ tí wọ́n jẹ́ ṣé wọ́n lọ bẹ́ẹ̀ lómi wọ́n lọ wọ́n lẹ́rọ mi tọ́ lọ bá máa wọ́n ti parí assignment tí wọ́n tọ́lọ́ yàn fún wọn yẹn ẹ̀tí ọ̀sán tọ́lọ́ mọ̀lẹ́ka pọ̀ gan ló ń ka gidi gan wọ́n pọ̀ gidi gan wà máa yọ àìlẹ́mú ju ló dàrọ́ bí ta ìlàhù bẹ̀yẹn kọ́lá fẹ́ lọ àìlẹ́kùnlé hàn àwọn mọ̀lẹ́ka méjì ló wá kù lẹ́yìn tí ẹ̀ bá ti wọ́n wà nù sáré àwọn méjèèjì yẹn ló kù wọ́n gbé ọmọ ẹ̀yẹ́ yẹn jòkó nù sáré tọ́lá gbé ọmọ ẹ̀yẹ́ yẹn jòkó ó wá bílé àwọn ìbéèrè kan nínú àwọn nǹkan tí wọ́n bí léèrè ní pé irú èèyàn wo ni wọ́n ṣe tó bá jẹ́ mùsùlùmí ni tó sọ pé mùsùlùmí lòun òun wà lórí Islam wọ́n wá bí léèrè wọ́n wá mú tọ́tù ànábì sallallahu alaihi wasallam wá wọ́n wá fi hàn wọ́n wá ní ma taqulu an hadha rajul kí lọ sọ nípa ọkùnrin àwọn olùmọ́jẹ́ pé abẹ́gbẹ́ bàbá tó hàn fi dákọ̀ ànábì nítorí kẹ́mẹ́bà kọ́ ní ánsà ẹ̀tọ́ rẹ̀ náà wọ́n wá gbé wá nígbà pé ọkùnrin yìí kí ló ń sọ ń pa rẹ̀ à mùmí ní wàá sọ pé à anẹ́bí wa nìyẹn òjísé ọlọ́run bá nìyẹn ó dé wọ́n bá pẹ̀lú òdodo a sì nígbàgbọ́ sí yóò sọ gbogbo àwọn nǹkan wọ̀nyí à wọ́n ní tọ́ ẹnì kẹ́ni wọ lónìí ó sọ kékeré bẹnu sáré ẹnì kẹ́ni ọ ọlọ́run ọba àdékẹ́ láti sàánú rẹ̀ wọ́n ní fàyú fúrọ̀jù láhùn fúrùjà wọ́n wá sílẹ̀kùn fún wọ́n sí gàgá fún tí ó fi máa wo ayé rẹ̀ nínú àlùjánnà náà wọ́n si àyè ninu sare sàárè báyìí wọ́n dẹ̀ sí kàkà fún ìyẹnu sàárè yóò sì ma wo àlìjẹ́nà yóò sì wọ́n wá sọ fún yín ka hádà maq'adu kàfí jẹ́nà ni àyè ibi tó dé sínú àlìjẹ́nà tó bá tó ọ fi hàn tán fun ọ tún sí kàkà wo wo ibi tó lọ́wọ́ bá lè kẹ́lá pèsè ni yóò rí tó lágbára gan àdísì sọ́nà tàbí dáwùdù pé wá wípé ibi tó lágbára gé iná yìí yóò sì máa kó iná gan máa jẹra wọn iná máa kó nira bára rẹ̀ iná fúnra ara rẹ̀ yóò máa ẹnìkan níbo ló ṣe rọrùn iná máa jẹra wọn iná máa kó nira bára wọn ṣe bí Jésù kan náà ni wọn à mo ló rọrùn gan nígbà tó kàn sẹ́rẹ̀ ni pé sọ pé ọwọ́ rẹ̀ sọ pé awọ ni àbí awọ ni ẹ̀kẹ́ rẹ̀ náà sì ni awọ ni àbí méjèèjì awọ ni fúnra rẹ̀ nígbàjú òkú òbẹ́ yọ bóyá ya jésù lè kó nira bára wọn àbí èdè kó nira bára wọn fúnra rẹ̀ nígbàjú bẹ̀rẹ̀ yí pé ń jẹra wọn kí jésù nira wọn lára ìran nǹkan náà nira wọn lára wọ́n awọ náà lọ́wọ́ awọ ẹran àtẹgun náà ni tó lè ṣe ni fi gbára wọn ó yìí nira látara báyìí náà wọ́n wá jẹ́ kó yẹ wípé àmọ́ pẹ̀lú pé ọjọ́ mùmí ni ó ti dẹni ìfẹ́ lónìí láti tọ́ yẹn ló ti jẹ́ pé àwọn ìgbádùn inú àlìjẹ́nà yóò máa wá bá nínú sáré àwọn ìgbádùn àlìjẹ́nà àtàwọn oúnjẹ bẹ̀ yóò máa wá bá yẹn yóò máa wá bá mùmí nínú sáré tọ́lọ̀ bàlẹ̀ kí wọ́n báyìí tó bá jẹ́ kéèsè yìí àbọ́jẹ́ mùnáfì kuntu aqulu ma yaqulu an-nas àyẹ́mí ọmọ kẹ́kẹ́ ìdáwọn èèyàn ń sọ lèmi ń sọ ẹ̀hẹ́n ìdáwọn èèyàn ń sọ ni wọ́n náà ń sọ ọmọ kẹ́kẹ́ pa nẹ́bì ọmọ kẹ́kẹ́ pa ní ìdáwọn èèyàn kan sọ ìwọ́n náà ń bá wọn sọ wọ́n àlọ́ wípé ẹ̀hẹ́n làdàrọ́ ìta wà lẹ́ẹ̀ta lẹ́ẹ̀ta ọmọ ó sì tẹ̀lé àwọn tí wọ́n mà tó pé tàlẹ́ ìta ń bẹ̀yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn àfọ́ àwọn ní tàlẹ́ òta ni

torí tàlẹ́ìkà ó lè mí ní tìláwà ó lè ní sí ọ̀lọ́ọ̀kà nípa rẹ̀ ọ̀lọ́wọ́mọ̀ nípa rẹ̀ tó alákùnlé hàn àwọn màláìkà méjèèjì yìí lákọ̀ọ́kọ́ náà ó jẹ́ tó kọ́kọ́ bẹ̀rẹ̀ kíní wọ́n kọ́ mú àmà ńlá àmà ńlá wọ́n wá dábò tó bá wá dábò fọyẹ̀sí ìhùn sọ́yẹ̀ hàtàn yẹ̀sùmẹ́yù ha من في السماوات والأرض إلا الثقلان àrẹ́bì ní ariwo tó pa yìí gbogbo àwọn ẹ̀dá tí ń bẹ ní sánmà pátá bí sánmà jẹ jìnà tó yẹ gbogbo wọn ni wọ́n gbọ́ ọrùn ìtọ́ ìwò yóò lágbára gan kódà gbogbo ẹ̀dá tí ń bẹ nílẹ̀ pátápátá gbogbo àwọn ẹ̀dá ìyẹnyẹn ni wọ́n gbọ́ ariwo tó pa ilẹ̀ pàpàlà àyàfihàn àtàjẹ̀nú nìkan yóò nígbọ́ yóò wá wọlé lọ dé parí wọ́n tún wá fi èékánná jẹmọ́ bí táwọn màláìkà yẹn bí wọ́n lágbára dé wọ́n bá tapadé àrí padà ó wá fi ààyè rẹ̀ hàn tó yẹ kó dé sí nínú àlìjánà pé epo bá jẹ́ ní nígbà tó wà ní ayé ni sẹ́nà ní méjì ẹ̀sìn kan láyẹ̀ lójú sọ pé ìyàtọ̀ lágbára ni ẹ kí ẹ sọ pé òun ti tọ́ ẹkọ́ jẹ́ tiẹ̀ rẹ o àmọ́ torí kò ṣe nǹkan báyìí kò ní jẹ́ tiẹ̀ mọ́ sọ pé tí ọba jẹ́ tí mà pé irú nǹkan jọ́jọ́ tòun tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó lè má dùn àwọn èèyàn bá ti ní tọ́ ẹkọ́ jẹ́ tiẹ̀

àmọ́ tó ìgbà tó ti tẹ̀lé tọ́lọ́run lágbà tó ayé rìn wọ́n wá fi ibi tí ó dé sínú náà hàn tẹ́rí láti ibẹ̀ tó bá ti sí gàgà náà fún ayé ẹnu náà ìyanu ló sọ ọmọ bá nù sáré bẹ̀ ìyanu náà yóò mọ̀ wá bá nínú sáré tó yá ní yìí tó yóò wá tó wá máa wà nínú àwọn ìnira tó ní agbára jùlọ nínú sáré nítorí pé nínú sáré àwọn nǹkan bẹ́ẹ̀ tí ó máa kó ètò ń bẹ́nu sàárè nínú àwọn kẹta láti gbàgbọ́ nìyẹn sọ́dọ̀ ní sí yìí àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tó gbé yóò máa kó ìnira báwọn tó wà nù sàárè sọ́dọ̀ ní sí tí a sì rí àpéjúwe sàárè fẹ́ni tí ò bá gba sàárè gbọ́ mo ti sáré mu wálẹ̀ kan pé àpéjúwe sàárè wàlọ́ọ̀hì ó súnmọ́ làákàyè wa gan wípé a lè máa kọjá níbi sàárè kódà a lè sí sàárè wò báyìí ká sí sàárè wò táàdé ní nǹkan tó ń ṣẹlẹ̀ mẹ́ ẹ̀ tó dẹ̀ ní tó dẹ̀ pọ̀ jù náà ni pé ní tó dẹ̀ tẹ bá sí sàárè tẹ́lá lọ́sẹ̀ tẹ́ bá tẹ́ bá wọ́pù jáde ẹ̀ ní pẹ̀lú ẹ̀rọ tiwọn abẹ́ẹ̀kọ́ ni èyí ń lọ́pàá tó jẹ́ sí àwọn fàlásífà àti àwọn àlùmọ̀ṣẹ́jù wọn gbàgbọ́ nípa inú ìyá sàárè wọ́n ní pé pé ìyàwó lẹ ní jẹ́yàn iná ìlàsí sàárè làbá pé ìyàtọ̀ fẹ́ jẹ́yìn nígbà tí wọ́n gbọ́ àwọn rò pé báyọ̀ máa jẹ́ máa sàárè àwọn àbájọ́ òun kò tì àwọn ìtẹ́lẹ̀ ń sọ yìí nǹkan kan ní tọ́lẹ́pọ̀ náà bá àlékẹ́lẹ́ fi pamọ́ sí ọmọ ẹ̀kọ́ mẹ̀dí ènìyàn ó sì ní hikma tọ́lọ́ bá àlékẹ́ fi pamọ́ síbẹ̀ torí pé ìgbàgbọ́ bá nílò bó ẹ̀sẹ̀ fojú gẹ́ ní gbọ́ bá gbọ́ tó bá ti di pé o fojú gẹ́ ní tán ò ní ò lè síwájú kí ìyá parun tó dé tí ìyá parun bá ti dé báyìí tó ti mọ̀ pé parun ìparun ti dé báyìí tí ìyá bá ti táwọn ọlọ́run bá rí onígbà tábà yẹn mọ́ àyàfi àwọn ìjọ ẹyọ kan tọ́lọ́run bá lè fẹ́lá tó fún wọn ní tó fún wọn ní tó fún wọn ní àǹfààní tí òkun jọ míì orí ìjọ ànábì Yunus wíwá ní àwọn nìkan ọjọ́ lẹ́yìn tán níyà tán sátọ́ra fún ìjọ ọlọ́run bá lè àmọ́ lẹ́yìn tí wọn kọ̀ sẹ́yìn náà kí ló nítorí pé òdodo ti dé ọlọ́wọ́ bá lẹ́gẹ́ ó sì ní bùkátà pé ó dìgbà tó bá tó rí kó tó máa gbọ́ lọ́wọ́ gbọ́ ajẹ́ pé nígbà tó ti rí tẹ́lẹ̀ lọ́wọ́ lọ́wọ́ pa tó bá sí tó alẹ́kùn lè ha nígbà yóò fàyọ́ mẹ́ pé tó bá ti di pé nǹkan ìbá ti ṣẹlẹ̀ tó bá yẹ pé nǹkan ìbá ti ṣẹlẹ̀ tá bá ń rí ti ń sáwọn òkú nu sàárè ni tá a sì ń rí ẹ̀rọ pé kò sẹ́ni náà tí ó tako nǹkan yẹn mọ́ ọlọ́wọ́ bá lẹ́gẹ́ ó sì bùkátà rú nǹkan bẹ́yẹn ọlọ́wọ́ bá lẹ́gẹ́ fi sọ nínú sọ́rọ́tù sọ́rọ́tù ìbátọ̀rọ̀ ni wọ́n bẹ̀rẹ̀ alladhina yu'minuna bil ghaib ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون àwọn tí wọ́n jẹ́ múmìnì láwọn fẹ́ sí yu'minuna bil ghaib ìtọ́tọ́ fún àfojúrí wọ́n lè gbàgbọ́ sí wa min al-iman wa min al-iman bil ghaib al-iman bi hayati al-qabr al-iman bi adhab al-qabr wa na'iimihi inú ká ní gbàgbọ́ sí ní tá àmọ́ tó gbọ́dọ̀ tánàbí sallallahu alaihi wasallam sì fún wa ní onípa rẹ̀ òun náà ni àwọn tí ó máa ṣẹlẹ̀ nínú sẹ̀mínú sàárè àtọ́jọ́ gbọdọ̀ kìyàmà tó àìdàkúlì ha tẹ́lẹ̀ ìbáyìí níparí tó lásìkò ti lọ gan a nílé ráǹfààní àti bí àwọn hadith ẹ̀wọ̀n bẹ́ẹ̀ gbogbo àwọn hadith abẹ́ gbéyẹ̀wò yẹn àwọn hadith yẹn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ náà ni àwọn hadith àwọn ìdí sàlàyé ẹ̀ tó lẹ̀ ti tẹ́ kí a rẹ̀ torí pé ilé báyìí ó kàn jẹ́ ìtànmẹ́lẹ̀ fún wa láti nígbàgbọ́ sí àwọn ìyà tí ń bẹnu sàárè ni níparí àbí kó tó àmì kó tó dọ́wọ́ parí ẹgbọ́n ẹwùjẹ́ tó kùnà àwọn kankan bẹ tí wọ́n fàyà nù sáré kódà àwọn àfáàdì ti kọ tíra lórí pé kí làwọn ẹgbẹ́ tó wọ́n fàyà lè fi àrùn sáré ṣé bá nìsí àwọn nǹkan wọ̀nyí wà ní ẹwà máa rí nínú hadith lẹ́yìn kọ̀ọ̀kan gbogbo àwọn nǹkan tánàbí sọ́kọ́lọ́ sọ́kọ́ báwọn yẹn jìyà torí ẹnu sáré ṣé bá nìsí àwọn a máa fàyà nù sáré ṣé àwọn ọ̀dọ́ sáà ẹ̀yìn náà ti bá àdíjì tánàbí sallallahu alaihi wasallam kọjá lẹ́gbẹ̀ẹ́ sàárè méjì kan tánàbí sọ wípé àwọn méjì ń jìyà lọ́wọ́ nù sàárè báyìí wà máa yọ àgbàbá ní fi tẹ̀bí kí kẹ̀bírì wọ́n ti jìyà nítorí tó tóbi lójú tí nígbà yìí rò pé bóyá àbíṣẹ́ ńlá kan tó tóbi ni wọ́n ṣe lójú tí àmọ́ tóbi lọ́dọ̀ náà ba tó gbé yọ máa wọ́n máa ń yọ àjọ̀dáàlì fi kẹ̀yìrì wọ́n jẹ́ wọ́n yà nítorí tó tóbi tí wọ́n lágbára àti gbéjù sílẹ̀ ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì wọn gẹ́gẹ́ tó lágbára tó tóbi tí wọ́n lè rí jùlẹ̀ kan ni wọ́n ti tán lẹ́kọ́ náà jẹ́ wọ́n yà lórí tí wọ́n ní kápá tí ò tóbi jẹ̀mí wọn láti gbéjù lẹ̀ mẹ́rin amma ahaduhuma fakana yamshi bin namima sẹ́lá kọ́kọ́ òun máa ń gbé nàmímà káàkiri òun ni pé kí ẹ̀mà gbé kọ́bárù káàkiri àìláwájì ìsà láti parí àwọn èèyàn jẹ́ kí ẹ̀mà gbé ìró káàkiri náà pẹ̀lú òfófó ìbá mẹ́ pẹ̀lú òfófó kí ẹ̀mà gbé ọ̀rọ̀ káàkiri láti bá àwọn èèyàn jẹ́ ajé gbénu tí máa ń fàyà sáré òun ni ànàmímà wa ẹlẹ́ẹ̀kejì láyẹ̀ stẹ́tìrù fi báwò láyẹ̀ stẹ́tìrì ú mìnẹ̀lì báwò kò kí ń mara dáadáa níbi nígbà tó bá tọ̀ kò kí ń mára dáadáa tàbí ká sọ pé kò dí gàgá nígbà tó bá tọ̀ tí bá ń tọ̀ tí bá ní so látara báyìí ọkà tí a fi ń jẹun nù sàárè nínú àwọn nǹkan tí ń fa ẹnu sàárè yẹn ẹ̀dá kò tó bá yẹ pé àwọn nǹkan méjèèjì tí fojú owó kéré lọ́dọ̀ tiwa tó bá yẹ pé ń fa sàárè àwọn nǹkan ẹ̀mí tó tún wá jù bẹ́ẹ̀ lọ́kọ́ bí ẹbọ bí bídà bí kúfùrù bí àbí bí nípa àti fẹ́ẹ́ tó ní agbára gan gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn nǹkan tí ń payanu sáré ló fi jẹ́ pé ọ̀rọ̀ ọ̀rọ̀ kí yẹn ti yanu sáré àwọn kọ́jú kọ́mà rọ̀ jọ́lọ́ kí a mọ̀ kọ́mà rà dé nìkẹ́ kò yí báyìí nìsín abẹ́ni tí ó padà dé nìkẹ́ nù sáré náà kódà kó máa jìyà yóò ti mọ̀ nù sáré kó tó dojú ìgbìlà fìyà náà ẹni tí ó sì ní nìkẹ́ rárá torí àpàdé yẹ́yìísù min àfírọ́tí min àfírọ́tí kàmà yẹ́yìísù kàmà yẹ́yìísù kùfárú min ashabil qubur àwọn tó jẹ́ kèfèrí láti inú sàárè ni wọ́n ti mọ̀ ní pé òtí ẹ̀ sí ìjẹ́ kankan ó ti wù kó kéré mẹ́bí ọmọ náà tún kò ní jẹ́ta àwọn ọlọ́jọ́ gbọdọ̀ tẹ̀yà máa kọ́lọ̀ kọ́lọ̀ àwọn fún rere tó túbọ̀ sí pé ìgbà míì èyàn lè di anú sàárè nítorí àwọn nǹkan kan tó ṣe láburú ní ayé ṣùgbọ́n tó wájú kíyámà nínú ẹni ọ̀pàdà jọ màlìjẹ́nà torí pé tó ti bẹ́ẹ̀ náà wọ́n fi àyè rẹ̀ hàn màlìjẹ́nà tó wọ́n màlìjẹ́nà náà ìfàyè rẹ̀ hàn nù yẹn nígbà tó wà nù sàárè yẹn onóhun lẹ́mi balẹ̀ tó bá jọ́ra kíámù wọ́n padà jọ bà jẹ́nà bó ti ẹ̀jẹ́ sí pé òun lè wọ́n nẹ́ná kò ní báyìí nìsín so ó yẹ jẹ́ pé òun lè wọ́n nẹ́ná nítorí àwọn ìwà burúkú tó òun ṣe tí máa ń kó yàjẹ́ nù sàárè àtọ́jọ́ gbẹ̀dà fún yàrá náà níparí lẹ́yìn àìsí lè ní pé nínú àwọn nǹkan tí ìkẹ́ tí máa ń wà nù sàárè ni pé ọlọ́run bá ní kẹ́ a máa tẹ ìmọ́lẹ̀ a máa tẹ iná fún àwọn èèyàn nínú sàárè ọlọ́wọ́n bá alékẹ́lá rẹ̀ máa ń fẹ́ sàárì fún àwọn èèyàn tó bá jẹ́ ní ọlọ́wọ́n bá tí ó fẹ́ gan tí ó sì jẹ́ ilé tó yẹ sí pé gbogbo àwọn nǹkan ìgbádùn tó ju táyé yìí lọ tó dọ́gba pẹ̀lú àwọn nǹkan tí ń bẹ náà kìyà náà tí ń bẹ nínú àwọn ìgbádùn àjẹ́nà yóò máa ṣẹlẹ̀ sí ìyẹn ló sàárì ìrẹ́lẹ̀ ìbáyà rírú ẹ̀ nínú àdúrà tí ànábì sallallahu alaihi wasallam ṣe fún Abu Salama radiyallahu anhu anabi sallallahu alaihi wasallam ṣàdúrà fún abu salama nígbàtà abu salama kú àdìsí wà ní sahih muslim ní ìmọ̀ bóyá ọ̀nà bukhari bẹ̀tẹ̀ mo ṣúwọ̀ kọ́ wà ní muslim dáadáa tiẹ̀ ṣé bá rí sí tó ìwà mà bóyá wà ní bukhari náà tó ala kulli hal àdìsí yẹn anabi sallallahu alaihi wasallam ó ṣàdúrà fún abu salama ó kí ọlọ́wọ́ bá lè kí lákọ́nà wárọ̀ ó tẹ ìmọ́lẹ̀ sínú sàárè rẹ̀ ajẹ́pẹ́tọ́ wáyé pé ìmọ́lẹ̀ òní máa sínú sàárè rẹ̀ ànábì òní bẹ̀rẹ̀ lọ́run tún kàtọ́wà mustahil fún nǹkan fún impossibility níjọ́ bá possible àlẹ́gbẹ̀ẹ́ níbẹ̀ náà kọ́lọ̀ sí fún yàrá bẹ́ẹ̀ kọ́ ni ó túmọ̀ sí pé àsínú sàárè yìí mọ́lẹ̀ yìí ọlọ́ọ̀bá ní fẹ́ẹ́ mọ̀ tàmọ́lẹ̀ síbẹ̀ a jẹ́ sí wípé òkùnkùn bẹ́nu sàárè náà nìyẹn mọ̀kúmù nìkan láfà nìyẹn lọ́dọ̀ àwọn oní ìṣúlù pé tábà sọ fún wa ipá náà ọba àlejò lọ́tẹ̀ mọ́lẹ̀ sínú sàárè ó túmọ̀ sí pé òkùnkùn bẹ́nu sàárè ẹni tó bá lẹ́tọ̀ọ́ sí ìmọ́lẹ̀ ajẹ́pẹ́ nire nìyẹn ẹni tó bá lọ́sọ̀ tó wọ́n ń bẹ fún àbúrò dárẹ̀ àkọ́bẹ̀ fún Abu Salama radiyallahu anhu pé kọ́nà ọba àlejòlá kó fẹ́ sàárè rẹ̀ kọ́nà ọba àlejòlá kó gbàyè sàárè rẹ̀ Ànábì sallallahu alaihi wasallam sì bẹ́lọ̀ fún Abu Salama pé kọ́nà ọba àlejòlá kó jẹ́ khalifa rẹ̀ lẹ́yìn tó bá kú tán lórí àwọn ará ilé rẹ̀ àwọn dúkìá rẹ̀ tó filẹ̀ kọ́nà ọba àlejòlá kó jẹ́ khalifa rẹ̀ ẹni tí ọmọ bá mójútó àwọn nǹkan wọ̀nyẹn tí kàyọ̀ fẹ́rẹ́ rárẹ̀

àrẹ́bí ni ẹwọ́ ìṣọ́ra lọ́dọ̀ ọlọ́ọ̀bá kó nù yàrá sáré àwọn sọ́rọ̀ wọn pé náà yóò dìbò láàyè mi náà ẹgbẹ́ ìkọ́bù wọ́n ti sọ́lẹ̀ kejì àrẹ́bí tún sọ́lẹ̀ lẹ́kẹta ibi tó lágbára ní pé a ẹwọ́ ìṣọ́ lọ́dọ̀ kó nù yàrá sáré àwọn sọ́rọ̀ àti sọ́lẹ̀ lẹ́kẹta náà lórí àdìgbò àdìgbò àbí sàhìháì abẹ́lọ́wọ̀ balẹ̀kẹ́lá kọ́lọ̀ ولسائر المسلمين من كل ذنب سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك àdìsíláàkù wa ọ̀fáyà ọlọ́mà àdìsíláàkù wa sàǹsáàdù àní ẹ̀sán olóore lálàyé ìta ṣòwò ṣáàbà wọ́n ti ṣàlàyé fún wa nípa ìjà tó fẹ́ nínú sàárè àti ìnira tí ó wà nínú sàárè náà jẹ̀máà ó wà fún ìjà àṣẹ kí á lọ wọnú àti ojú tó tọ́ wa a rí pé tábà ó ti tán bá a sọ ọkọ̀ kálukú rẹ̀ ká fún wa ṣe pé ìṣẹ̀lẹ̀ ayé tí ó yìí ṣé mo tún ti tẹ̀ fún sàrí ìbáyìí kó kájú ká máa gbé apá sí dáadáa ló ń bẹ̀rẹ̀ náà tó kọ́ ṣàlàyé wa àwọn ẹ̀yìn òbí wa ẹ̀yìn tó ṣàlàyé sí àwọn tí ó rí ìdẹ̀ra ló sàrí òbí náà tó bá jẹ́ olùgbàgbọ́ àwọn ọmọ wa kó la ṣe ṣe wọ́n ṣe mùsùlùmí náà wọ́n ṣe ṣe ṣe lórí ìbámu náà wọ́n ṣe wà bẹ́ẹ̀ náà ni àwọn obìnrin wa tí a ń gbà tó lọ fẹ́ àwọn ẹlẹ́sìn yìí bẹ́ẹ̀ ṣé ìlú so àjọyọ̀ wọ́n pé sí àwọn àgbẹ̀rẹ̀ ṣe ìsìláàmù wa ṣe tí ó lálàáfíà ni ìjọ túmọ̀ sí pé gbogbo akọ káàkiri ìsìláàmù wa ti káàkiri tó ìtàwọn yìí ká padà tó ìsìláàmù náà ti sọ gbogbo ọ̀rọ̀ àìlọ́sọ́lá eléyìí nìkan ni nǹkan tó lè mú àlà ní inú sàárè agbókò sí bàbá kò sọ́mọ kò sẹ́ni kankan tó bá tó ní sàárè wọ́n ṣàlàyé fún wa ìyẹn ní ọwọ́ àbúbákò sí pé kí àwọn bá kò ní kó ìyànú sàárè wọ́n nìkan ni wàá dá dé tó tí wá ló fẹ́ fún yàn pé àbàbà ah, mi ìyá mi ti ní pẹ̀lú ìdí ìṣẹ̀sán náà wà níjọ náà tó lè ní ẹsẹ̀ tí wọ́n jọ lọ́wọ́ fún àwọn ọ̀tàràlà a lè fi àwọn ìbéèrè látọ̀dọ̀ àwọn obìnrin insha Allah so àwọn ìbéèrè tó wà nígbà yìí torí àsìkò kí á máa ta fún àwọn sáàlù wa àdìsáàmùlọ fẹ́rẹ̀ ìgbà tí ẹ ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún ọlọ́dẹ̀ kan ẹ dákọ̀ ìtọ́jú àwọn sìkáàbà tó jẹ́ Sa'id Mu'adh ẹnígbà tí ó kú seven thousand aláìka ti ó bọ̀ padà wá ẹ dákun jẹ́ ní ṣe jẹ́ kí àwọn mọ̀láìkà tó ń tọ̀ wá nípa rẹ̀ wá. ẹlẹ́kẹ̀ẹ́ wọ́n ní pé ẹ ṣàlàyé pé sàlẹ̀ àákùn tuntun mọ́ ní bọ̀dì ṣé gbogbo èèyàn yẹn náà láàkùn tuntun mọ́ sí yóò tún padà sí àdúgbò ní sí. sàìdù mu'ad ẹnìkan ni tó jẹ́ sí pé nínú àwọn àṣọ́ọ̀rù àṣọ́ọ̀rù ní àwọn tí wọ́n gba ẹni sallallahu alaihi wasallam ní àlejò ní Madina ọwọ́ tó jẹ́ olórí àwọn àṣọ ó jẹ́ ìkan náà àwọn olórí àwọn àṣọ àwọn àṣọ wọn láwọn kọláyè láàrin wọn náà ní wọn ní Áùsà àti Khazraj wà Sa'id bin Mu'adh ọjọ́ olórí àwọn Khazraj tó rà ní sí ṣòwò wá jẹ́ tó jẹ́ sí pé ó kún fún ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ rẹ̀ tó ń gbé ta bá lọ ka manakibu ẹ̀ àwọn apò rẹ̀ àwọn ọlá tí ń bẹ fún nínú sọ́yìn tó kọ́dà ti sọ́yìn muslim a rí oríṣiríṣi àwọn nǹkan tí ẹni yìí ṣe tó yẹ sí pé ó fi yàtọ̀ sí àwọn yòókù tó jẹ́ sí pé ó ní ẹ̀tọ́ sí ọlá àti ipò tí ó yàtọ̀ sí ìtọ́nà yòókù ni gbogbo àwọn sàhábà kọ̀ọ̀kan ni wọ́n ní àwọn àṣọ ìṣù wọ́n pé tánàbí sọlọ́ọ̀sì làbọ́tí ń bọ́lá fún wọn lórí ara wọn tí wọ́n ti so ṣáìdì mahad tó nínú àwọn tó pé àwọn ànẹ́bí sọlọ́ọ̀sì lọ́wọ́ pẹ̀lú gbogbo àtọwọ́ wọn àti iyì wọn àti gbó wọn àti gbogbo kan láti ọ̀nà ìsìlámù lọ́wọ́ tó lọ́ àyà ìṣẹ̀lẹ̀ kejì wọ́n ní pàtàkì pé gbogbo èèyàn pátápátá ni sàárè òkú mọ́ wọ́n ní so ṣé nǹkan yìí tí yóò padà wá sí bẹ́ẹ̀ ni yóò padà wá sí tí wọ́n ní sì yóò fún mọ́ gbogbo èèyàn pé pé àwọn ẹ̀fọ́ta yóò ti kí ni yóò wọ̀lọ́ ara wọn báyìí tí bá ti ṣe bẹ̀rẹ̀ yóò padà fi ṣe bẹ́ẹ̀ yóò padà fi sí padà so ilé ìbáyìí nǹkan tí yóò wọlé ọ̀pọ̀ àyà so hadith mo sọ lẹ́ẹ̀kan yẹn mo sọ pé àwọn àìsíńsáàrì nínú ẹjú sí àdìyàwó àwọn arúgbó méjì náà arúgbó Yahudi tí wọ́n lọ bí sọ̀há sọ̀há àtọ́lọ́ bí ìtọ́lọ́ sọ̀hárà lórí tí Aisha ni wọ́n bí léèrè ọ̀rọ̀ ẹ̀ wọ́n bí ọmọ àìhà Aisha ni wọ́n bí léèrè Aisha ni wọ́n kàtàkì túhùn náà wọ́n á pè àwọn méjèèjì òkú wọn ní ọ́ ọgbọ́n ní wọ́n pa tó fi lọ́ba lẹ́nu sọ̀rọ̀ lọ́wọ́ sọ́dọ̀ àlejò sọ̀dọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ tí àwọn méjì sọ àwọn ọkọ̀ ń bẹ̀gẹ̀ ẹ̀kọ́ pọ̀ ń bẹ̀gẹ̀ sí ìyanu sàárè tí wọ́n sọ pé náà fi èyí dájúdájú àwọn ará nu sàárè wọn sàárè wọn tí àmọ́ ìṣe ìjọba tó fi orúkọ wọn lẹ̀ tí wọ́n ti ó sì kọ́nà àwọn màláìka lẹ́nu pé àmúrúkọ wọn àwọn màláìka tó àbájú orúkọ wọn á ní ìgbàgbọ́ sí wọn kí wọ́n bẹ sórí àwọn ọ̀rọ̀ tó wá nípa wọn tí wọ́n á sì ní àmì dé orúkọ wọn nípa àwọn àgbà gbogbo wọn nígbà wọn orúkọ wọn bẹ á ní ìgbàgbọ́ sí wọn á sì ní ìgbàgbọ́ sí pàwọn náà jẹ́ irú àwọn orúkọ rẹ̀ tó àwọn màláìka ló yẹ jù láti bàbá rẹ̀ síwájú kó ta kí n kó ta next question ó ní kan nínú àwọn ọ̀dà wa lóbìnrin ní ìfàt wọ́n jẹ́ tó ní ẹ̀jẹ̀ wọ́n á ní ìṣòro díẹ̀ tó lè tọ́ wo àwọn àwọn ọ̀dà akájọ láti ṣẹ́gbẹ́ fún ọmọ ìyá lóbìnrin yìí láti ṣàmì ojú wa yóò bá fi ṣàmì tàbí fún ìṣàmì us báyìí kákan ìṣèlú àwọn ọ̀dà ìgbà náà. àbájọ ẹjọ́ bẹ́ẹ̀ nàbẹ́ẹ̀ tó tún ọgbà yìí pé àdìsí pé gbogbo ìyá àgbàmúnà tó gbogbo fún ìlà àdìsí wípé ẹlẹ́pàá wo ni ẹ̀sáwọn tó wà tí wọn ní jẹ́ àtọ̀sàrí rẹ̀. náà àdìsí rẹ̀ wọ́n ní pé gbogbo yín pátápátá òun náà ni ẹ jí àdínú sàárè yìí wọ́n ní ṣé ó túmọ̀ sí pé bàtí kúndùn tí wọ́n wà yìí tó jẹ́ pé kúndùn náà ni tó nígbà sí pé gbogbo èèyàn ló ti yanu sàárè ni ní òkú ṣe gbogbo èèyàn gbogbo àwọn tó bá lẹ́tọ̀ọ́ sí àti ìyanu sàárè ni wọ́n parí gbogbo wọn ni ó ti yanu sàárè máa wáta òkú túmọ̀ sí pé mòmí ní ó ti yanu sàárè nígbà tí ò bá ti ṣe gẹ́gẹ́ tó lè mú òjì yanu sàárè tó ṣe báyìí nìyí àwọn ọ̀pọ̀lọpọ̀ gbà kúlù mọ́ wá bí máa ń jùlù ṣeré ra yóò yí ọ̀pọ̀lọpọ̀ àwọn aláìmọ̀kan ṣeré àti ṣeré àwọn ọ̀rẹ́kù lù gbà mí ọmọ tí ma jù lù ọmọ tí ma ọ̀pọ̀lọpọ̀ ṣeré àti ṣe so kéṣe ogun àná ni máa ń tí ma gbogbo gbogbo ó ṣeré àti ṣe ṣùgbọ́n mọ́ àdà so ìyẹn kéṣe kan tí àkéṣe iṣu ní báyìí láti ma láti ma yanjú irú àwọn nǹkan báyìí tó ó níbi tí àti ma yanjú ọmọ àdà. onílé ìsọ pé ìgbà tí ẹ ń ṣàlàyé ẹ̀ èyí tó bá ti kó òkú sínú sàárè kan ní àwọn mọ́làkùnrin tí ó yọ sí wọn máa ń ṣe pé pé báwo ti jẹ́ sílẹ̀ tẹ̀lé ní àdúgbà òkú bá dé òun ìlú yóò bọ̀. àwọn ti ń ṣe eléyìí ìtumọ̀ tí àwọn bàbá wa máa ń ṣe ní àwùjọ wa lè lò ibi tó máa ń rọ̀ ìyá tó tọ́jú ọmọ lágbájá o a bá ti gbọ́ pé kílẹ̀ sí yẹn wọ́n sọ pé kí ni ìdáàbò nígbà pé fóònù ilé náà ṣe tí ó bá sí náà sọ̀rọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ kí a máa nu òkú ní àwọn ọ̀rọ̀ kan lẹ́yìn lábá ti gbé sínú sàárè láṣẹ́kà tó ti dá ilé pé ilé okú o láti tó wá sí láyé o láti pé kíkìlá ìdájú kọ rẹ̀ tí a lọ́sọ́gbọ́n pé kíkìlá ìdájú pé ó tó lọ́sọ́gbọ́n bá mọ̀ lẹ́yìn àdìsí ẹlọ́wọ́ láti rántí pé ànẹ́bì lòdì sẹ́ rẹ̀ o láti pé kínú kẹ o kò nídìí irú àwọn kan náà lẹ́yìn àdìsí jàpín so kò sẹ́ni kò rárá ó yapa sí súnà lẹ́bi sọ́nà láṣẹ́là àrí ah, kánàbí sekú kan rí kọ́sì àmà nù láwọn gbólóhùn yẹn pé rántí pé o rántí pé kìíní kan o lábí ọlẹ́ ìwé kìíní tó gbogbo ilé ìtàn sọ yẹn kò gbọ́ kò gbọ́ rárá tí bá ní kò tó kọ́lọ̀bà lè mẹ́kú sàánú wa tó àwọn bàbá máa ń ṣe ń tó gbọ́dọ̀ gbígbà àdìsó tó rẹ̀ kí ẹnu ṣe ní oṣù sáré wọn lára. àwọn onígbé yìí sọ pé àsàlámù àdìsó ẹjẹ bá àgbà tí ẹ ṣàlàyé ẹ láwọn kan mẹ́rin náà àti ẹ̀ka mọ́ bàbá ń gbàgbá yà tó last one is ìdásí àwọn àti oṣù yìí ti àṣà ìdílé ẹ̀bá adápọ̀ mẹ́ta yìí ti ṣẹlẹ̀ àjọba rẹ̀. náà ẹ̀ اللهم إنا أعوذ بك من عذاب القبر ومن فتنة المحيا والممات ومن فتنة المس... ومن آه ومن ومن شر اللهم إنا أعوذ بك من عذاب القبر ومن عذاب جهنم ومن فتنة المحيا والممات ومن فتنة المسيح الدجال so bó ṣe wá nìyẹn bọ́ àlà. ẹni wípé àwọn ṣàlàyé wípé tó bá di nínú sàárè wọ́n gbé ọdún wà ní ìṣẹ́kọ̀ọ́ ìṣẹ́lápá wípé báwo ni sí ṣàwọ̀ yìí àwọ̀dà ta ní àtúwá ní pé àwọn táàyà ní ìṣẹ́kọ̀ọ́ ìṣẹ́lápá láyé kó láti mọ̀ mọ́ náà àdìbì lálàáfíà gígbẹ́ lálàáfíà gẹ́rẹ́ tí wà ní ìṣẹ́yìn náà láti kọ́kọ́ ní ẹsẹ̀ ní mọ́tò dáa kó lè ní ìṣẹ́jẹ́ náà wọ́n ní àṣírí kọ́ tó dá aláwọ̀kọ́ ni pé hadithi lálàáfíà kò sí ẹni kankan tó ta àrọ́bọ̀ nínú àwọn ààrẹ ẹni kò sẹ́ni kankan tí ó tó dìde láti àbí tó fi àbùkù kan hadithi torí tó lálàáfíà jù so mo tábà fún àyàṣe hàtì náà tó wá ní pé ìbéèrè ẹlẹ́gẹ̀ẹ́jì lábẹ́rẹ̀ pé àwọn tí àwọn dáná ní ìmọ̀láyé báwo ni tọ́lá bí sóra nẹ́bí hàn wá báwo láti wá dáná náà gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ mùmí ní pátá tó kódà kọ́kọ́ kéwú kọ́mọ lọ lé kéwú rí débi pé yọ́ àwọn àṣàmá ìlú Muhammadiyya torí pé bá a ṣe rí ànábì sójú yìí àwọn olùmọ̀ ti gbìyànjú wọ́n ti wá kọ àwọn ìròyìn bí ànábì ṣe rí kódà bí wọn ànábì ṣe rí bí ète rẹ̀ ṣe rí bánàbí ṣe ga tó bánàbí ṣe sanra tó bó ṣe pupa sí bẹ́yìn ojú ẹ̀ ṣe rí gbogbo bánàbí ṣe rí pátápátá wọ́n kọ tírà lórí ẹ̀

tó ẹlẹ́ẹ̀kẹta wọ́n nígbà tá ní fọ́tò ọ̀dà tó wọ́n ní báwo wá ní ọ̀rọ̀ iṣẹ́ rí fọ́tò ọ̀dà káwọn máa yá ni ọlọ́wọ́ bá dékẹ́lá àrọ́mọ ẹ̀fá wa àmọ́ ọlọ́wọ́ bá dékẹ́lá òsè fáwọn kò sí ilé wà fáwọn mọ̀lẹ́ka nù sàárè kẹ́sí fọ́tò àlẹ́bí sọ́nà bá sọ́nà wa ṣé bá ní sìn tó ọlọ́wọ́ bá dékẹ́lá sí nǹkan léèwọ̀ fún àwa a tó bẹ́ẹ̀ láti challenge authority ọlọ́wọ́ ṣé bá ní sìn ẹ̀hán so sẹ̀mí iná wà ọ̀tọ̀ àìlà nílé ayé mẹ́yà fọ́tò tó bá ti ní ṣe pẹ̀lú àwọn ẹlẹ́mìí àmọ́ nù sàárè wọ́n gbé fọ́tò wa náà wọ́n gbé fọ́tò wa lẹ́mìí ọlọ́run ọba àdéjẹ́lá kò sí nǹkan tó jẹ́ wọ̀fọ́ lọ́run àbí nǹkan tó jẹ́ wọ̀fọ́ lọ́run uh, ẹni pé ṣé òtítọ́ ni pé àwọn jama ẹ̀sẹ̀ tí wọ́n fi ń kọ ojú òfin sí gabas méjèèjì sí ni ẹ̀rí wọn. náà wọ́n ní sóòtọ́ ni àwọn àtẹ̀fẹ̀rí yúra alkọ̀wárì asahabu jabata wa jabata nafsu báyà àwọn tí wọ́n ń pè mùsùlùmí tètè níta pé ní àtẹ̀kìrì yìí àwọn ọmọlẹ́ ìjàbàtà àti ìjàbàtà fúnra ara rẹ̀ wọ́n sì lóòótọ́ ni wọ́n ti ń kọjú òkun wọn sí sàárè bẹ́ẹ̀ ni wọ́n àti ń kọjú òkun wọn sí níbílà pé sí lóòótọ́ ni bẹ́ẹ̀ ni so wọ́n ẹ̀ kọ́ kọjú òkun wọn ní sàárè lára àwọn ìyà tọ́rọ̀ fi jẹ wọ́n lẹ́nu ara àwọn ìyà tọ́rọ̀ fi jẹ wọ́n nìyẹn tó láì sí so sàmùpé àbá wọn sàmùpé òun ní máa ń dá ẹ̀sìn ọ̀rọ̀ fún ara rẹ̀ òun ní máa ń dá àdìsí gbọ́yé sórí ìfẹ́nu rẹ̀ òun ní máa ń dá lọ́kàn òkè hàn yóò sì mú pátọ́ wá gbù yóò sì jùlẹ̀ jàbátà ṣe máa ń ṣe nìyẹn àwọn ọmọ náà wà nígbà káàkiri wọ́n ní torí pé kò sí àdìsí kankan tó lọ wípé kákọjú òkú sí sàárè kákọjú òkú sí tébìlà aláwọ̀ kọ́ ni pé tábàlọ́wọ́ nínú kìtàbù jàdáyì tí ṣe bin baz rahimahullahu ta'ala wọ́n mú hadithu kan wá hadithu wà nínú sunan wọn ibn majah hadithu wà sahih anabi sallallahu alaihi wasallam pé alka'batu qiblatukum hayyan wa mayyitan anabi ní kàábà tẹ́ ń wò yẹn ó ní ìdájú kọ yín hayya nígbà tẹ́ wà ní ayé tẹ́ bá ń jẹun nígbà náà nígbà tẹ́ bá tún di òkú náà ibẹ̀ ńlá tó dájú yẹn kọ wal hadithu sahih tó bá yìí tó hadithu yẹn lálàáfíà dáadáa so nínú àwọn tí wọ́n yìí sọ háhá àdìsí yẹn náà bákan náà sheikh mumbaz náà wà bẹ́ẹ̀ freelance òwò sheikh mumbaz so káfà tẹ̀sílẹ̀ ìhòhò àdàl hadith so tẹ̀sílẹ̀ wọn ní àdìsí yẹn ó tó tó bá ní sìn wọ́n bẹ́ẹ̀ ni wọ́n áhìn nínú àwọn tó sọ háhá rẹ̀ yìí mọ̀ jà náà wà àtàwọn wọn àbá tó bá ní sìn so ah, sheikh alibari ta'ala wà bẹ́ẹ̀ ni ala kulli hal so ah, lẹ́yìn yẹn àtúwálé jẹ̀lú ìwọ̀n jẹ̀dí tó ẹ́ pé ó wá fún gbogbo àyè ó wá fún gbogbo ògbò amáyí jẹ̀dí ló kọ́ ọ̀sùn gbà mí jẹ̀dí tó ẹ̀rí tó ẹ́ pé yóò wá fún kankan pàtíkúlẹ́rì àti wọn amáyí jẹ̀dí ló àmọ̀ tó yẹ́ pé ẹ̀rí yẹ gbogbo àwọn nǹkan tó pọ̀ ló lè kó sí lábẹ́ òun náà ni pé nínú asrafu jihad àmì jihad aláwọn ìdájúkọ tó pọ̀ lórí ayé eléyìí tó wá lápẹ̀lú jù nínú àwọn jihad òun ni alqibla láṣákà yí pé ní ìbádẹ́sìn yóò kọjú ẹ̀sìn jihad kan yóò kọjú ẹ̀ sí ìdájú kọ̀ọ̀kan àbí òní kọjú ẹ̀ sí ìdájú kọ̀ọ̀kan ni tẹ bá dájú ẹ̀kọ́ lẹ̀ jí àlẹ́ dájú ẹ̀kọ́ yẹn tẹ bá dájú ẹ̀kọ́ kè jí àkẹrẹ dájú ẹ̀kọ́ ẹ̀kọ́ yẹn sí kíbílà jí àkẹrẹ dájú ẹ̀kọ́ yẹn àbí ẹ̀kọ́ ni láyùnkì kọ̀ọ̀rọ̀rùn kẹ́ sí òkú àfikẹ́ kọjú ẹ̀ sí kíbílà wà ìdàkárẹ̀ ti káàbàtì aṣọ́bù jihad tó káàbà fàtàwùjíhùhù ìlàlùkíbílà áwòláwà àpọ̀lù ṣe wá kọjú òkú yẹn sí ní kíbílà yẹn òun tó lára òun ló fi yẹn torí àwọn ẹ̀rí tó ti wájú ẹ̀rí wá torí pé bẹ́ẹ̀ bá kọjú sí kíbílà ẹ̀ sá kọ yẹn sí bẹ́ẹ̀ ibi tẹ́ wá kọjú ẹ̀ sí tẹ́ ìjẹ́rí ni wọ́n yẹ kọjú ẹ̀ sí ibi táyẹ kọjú ẹ̀ sí o ẹ̀ ń dara yín láàmú ǹjẹ́ àwọn àfọ̀ òkí kí sí yín tó yín àwọn àfọ̀ àmọ́ ní track ẹjọ́ rẹ̀ náà máa ń so ọ̀tàmẹ́lẹ́yà mi lẹ́nu fáwọn eléyìí tí ó bá ní sọ ọlọ́run sọ àwọn ọmọdé lẹ́ba láàfin lẹ́kọ̀ọ́ jẹ́ last one ẹni kí ìjẹ́ ìmọ́lẹ̀ sàárè túmọ̀ sí ẹni olúwa kan. ó sílẹ̀. ìmọ́lẹ̀ sàárè tó túmọ̀ sí pẹ̀lú ọlọ́run ẹni. ìmọ́lẹ̀ tó sàárè yẹn tí bá gbọ́ ìbéèrè yín yé ó ní ìmọ́lẹ̀ tí yóò jáde nù sàárè yẹn kan báyìí lẹ́yìn tó bá kú tán tó wà ní ah, ààlà sàárè yẹn ìmọ́lẹ̀ jáde nù sàárè yẹn mo rò pé yẹn lè sọ ìlú ọ̀tọ́ ka sí pé yẹn jẹ́ ni kò yẹ báyìí ìlú ọ̀tọ́ ìkọ̀tọ́ ka sí pé yẹn jẹ́ ni rárá àwọn kẹ́kẹ́ ń bẹ̀rẹ̀ pé ṣètọ́ rẹ̀ ní wọ́n ń ṣe láti fi kóta jẹba àwọn èèyàn láti fi dààmú àwọn èèyàn tó bá ẹni sí ló jẹ́ àwọn àfáà súnà wọ́n ní ẹ̀rí ẹ̀kan tí ìmẹ́lẹ̀ jáde nù sàárè rẹ̀ àbí ń pò lórí òfurufú àbí rìn lórí omi àbí ó bẹ̀rẹ̀ sí máa ṣe àwọn nǹkan tó jẹ́ àwọn kọ̀wárìkù láyáda àwọn nǹkan tó yapa sí ìṣẹ̀lẹ̀ tí máa ṣẹlẹ̀ sọ́wọ́n mẹ́jẹ ènìyàn tó wọn nìkan dá ṣe ẹ bá ti rò pé ní ọlọ́run ni ojú tí máa ṣe ní ọlọ́run ni ẹ kọ́kọ́ lọ wo iṣẹ́ rẹ̀ ní ṣe tó bá bá sì kò dábàá ní súnà mu àwọn ọmọ ẹni tí ò bá ti bá ti dábàá ní súnà mu ẹ mọ̀ ẹ́ pé o látọ̀dọ̀ kò túmọ̀ sí pé ẹ wo arínú àwọn àfáà tó yẹ sí pé ṣètò ọ̀nà wa máa ń bá ṣètò ọ̀nà wa sọ fún pé ṣe àtòkọ́jọ jìláni àjìláni yóò ní yá àjẹkọ́ni àjìláni yóò mọ̀ wá pé yóò mọ̀ wá pé ọmọ ẹni mọ́kírun máa ni wọ́n ti kúrò lórí rẹ̀ ṣé wá sọ pé ẹ máa fẹ́ ṣe àtòkọ́jọ jìláni ti kápá rẹ̀ ni òní ìjọ tó wá lásìkò òní ní mọ̀ bóyá bóyá látọ̀lọ́lọ́ ni kẹjú wà lóṣù ní sí àwọn ojú ìlà tó bá jẹ́ látọ̀lọ́lọ́ ni kò ní sá àbábá ẹgbọ́ dé ìsú ni yóò sá bí iṣẹ́ tàbí ọkọ̀ ìjìlá ní sí àwọn ojú ìlà ìmọ̀ ṣẹ̀ tọ́nù rẹ̀ nígbà ìkódì sàfíà ni tò ló fi jẹ́ sí pé kí ọmọ máa rò wípé ọkàn ìgbòkè ní kan fọwọ́ tọ́ mi èmi lọ́rẹ̀ẹ́ tó ẹ́ sí pé ọba tàṣọ́ wúwo ẹ̀ débi wípé ó sọ fún mi nígbà tí ẹni onísúnnà gidi ni ò dáadáa tààrà lójú méjèèjì ó lọ́pọ̀ nígbà tó ń fi ń ṣe súnbí wọ́n ní wàtí láyìí lóòótọ́ tẹ́ tábàtà láti rán àwọn ẹni kẹrin mẹ́ta àwọn ènìyàn wọ́n rí wèrè ìkòtọ́ òun ó ti rán jẹ̀lú ó lóun jẹ́ wà tó ń wà ní òkùnkùn nìkan kan wáyé ìfọwọ́ tọ̀ ó ní subhanallah èyí ò túmọ̀ ní ẹ̀jẹ̀ ìran àti kọ́lọ̀ kó sàánú wa sàárè sẹ́rí ọ̀dọ́ wa lọ rí bí àti ilẹ̀ yorùbá láti máa ń rí pé ẹni náà ni iná wá jáde nínú sàárè rẹ̀ ìmọ̀lẹ̀ wá jáde nínú sàárè yóò túmọ̀ sí pẹ̀lú náà nìyẹn kò ká má tara wa jẹ pẹ̀lú gbogbo aláwọ̀ ìtajà gbàjà bàbá wọn yẹn kọ́lọ̀ bá yíyá kó dàwà Thank you.